والذين من بعدهم لا يعلمون tẹ́kọ̀ tó bá fẹ́ mẹ́yìn náà òbúkátà pípọ́ sẹ̀sẹ̀ lọ bẹ nìkan lọ́wẹ̀ àṣẹ ni yọ pàṣẹ pé kí kaba ìkọ́ ṣẹlẹ̀ sẹ́yìn náà ti ní àpá yẹn jẹ́ ẹtùmọ̀ mọ̀rọ̀sọ̀ lóhùn àwọn aránṣẹ́ ọlọ́run tó lọ́ọ́ wọn wá bá wọn bẹ̀lẹ̀bẹ̀ yìí láti ẹlọ́ àwọn ẹ̀rí tó wọ́n mú àwọn ẹ̀rí tó wá fún un ọ̀nà olè yẹn àgbà báyà ọ̀nà àwọn ènìyàn gbà rọ̀yàn ya gbà túyàn lánàbì nù hà ọgbà pẹ̀lú àwọn èèyàn ṣùgbọ́n kàkà kí wọ́n gbọ́ kí wọ́n gbàgbọ́ agídí ni ìfẹ́ ẹnu wọn náà ni wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ náà làwọn èèyàn anabi Hud àwọn àádáwa wọ́n bá débi pé wọ́n ní ó dàbí ìgbà tó ṣe kó ni anabi Hud torí tí ọba ponú. wọ́n máa sọ pé káwọn pa àwọn òòsà táwọn bàbá àwọn bọ̀ tì so ẹ̀rú sì tún bá àwọn kọ́mẹ́jẹ pápá kan nínú àwọn òòsà wọn ní lọ́fà burú sí tí òde kórè rẹ̀ ọ̀fẹ́ pé ah, àwọn tó láyà ń di kẹfẹ́rí ti lọ akramakumullah anabi hudu ni mi ń sọ̀kònú ìránṣẹ́ ọlọ́run abalẹ̀ mi lẹ́yìn náà gan ẹ sọ pápá kan nínú àwọn òòsà yẹn ó ṣeé ṣe kọ́jọ́ fún àwọn ni wọ́n fi aburú ṣe mú padà kò sí wàhálà. so ẹtẹ yín àtàwọn òòṣà ẹjọ dá agbára jọ pọ̀ kí gbogbo wá jọ sí mi ẹ má lọ lára òní ni ẹ má jẹ tèmi lèmi bá dúró so ó pè wọn níjà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn à rí gbèsè kàkà wọn ò tún àwọn sámúdá wọn àwọn leba Madina nabi Muhammad sallallahu alayhi wa sallam ibẹ̀ ni wọ́n níbẹ̀ ń bẹ̀ dọ́là ìlú yẹn tó bá débẹ̀ wàá mọ̀ pé ah, àwọn alágbára burúkú làwọn yẹn wọn dá wọn ní agbára lọ́nà tó ṣe pé wọn àbùkátà láti máa block kótó di kí wọ́n kọ́lé níbi ní agbára dé àpáta náà máa gbé àpáta náà dining room everything nínú àpàtà ńbẹ́ńbẹ́ dọ́là pẹ́kú bá débẹ̀ wá yá nu ọkọ̀ jẹ́ pé kọ̀ bá súnà mu pé kéèyàn lọ ọbẹ̀ kọ́ lọ́ máa wòran ẹ̀ nítorí pé Ànábì bá gba ọ̀dọ̀ àwọn ẹni tó lọ́n ti parun rí tẹ́ bá gba torí kan má jẹ́ pé àṣẹ́kùbọ̀n tó ṣe wọ́n ọlọ́run lè dá lù náà ọ̀kan lè máa wòran bẹ̀ kọ́ máa kámẹ́rà kókùtà kan máa rí bọ̀ kó tó di kó fura fa kó tó wà kéyàmù torí for protection kí káwọn èèyàn náà máa lọ bẹ̀ kí wọ́n gbà ń lọ so àwọn wọ̀nyẹn àmì wọn ìbáà náà tọrọ lọ́dọ̀ anabi sọ́ọ̀lẹ̀ aleyhi sẹlẹ̀m wọn ni tó bá gbọ́ anabi ọlọ́run bá ní wọn náà ó yẹ kí wọn náà ní mọ́jísà torí gbogbo anabi ló ní mọ́jísà tiẹ̀ mú tiẹ̀ náà wọ̀ nǹkan tó fi dá wa lágara táwọn ò ní lè ṣe tátara rẹ̀ mọ́kọ́lọ̀ lọ́rùn tọ́ mú mẹ́rẹ́kù tiẹ̀ náà wọ̀ akramakumullah anabi sọ́ọ̀lẹ̀ aleyhi sẹlẹ̀m ó sì bẹ́ lọ ọlọ́run ọba fún ní mọ́jísà tiẹ̀ náà mọ́jísà yìí ọjà sí wípé ọlọ́run kí ràkúnmí ọyọ látara àpáta jáde jáde lọ sáyé obìnrin kí ràkúnmí ọyọ látara àpáta nínú ìwà ayọ látara ó di èèmà ó di èèmà fún ọ ṣebí ẹ ti máa dá mọ mi lẹ àti pami wà fún látòní lọ àtẹ̀yìn àti ràkúnmí lẹ́ẹ̀ma pín omi mú lò yìí ìbẹ́yìn lẹ wọ́ràn ogun tí wàá dé báyìí ẹ̀yin ò mú mi jọ kàn tó bá dijọ́ kejì ràkúnmí ni wọ́n ẹnìkan gbọ́dọ̀ dódò subhanallah ẹ wá dúró èèyàn tí máa bẹ níletò abúlé kò kámẹ́sẹ̀ tí sọ̀dún ńlá tí wọ́n á ní gbogbo yín ẹ gbọ́dọ̀ dódò níjọ́ ti ràkúnmí níjọ́ tí èsì tìrà fún mi lẹ ní freedom láti lọ pọn mi mu ẹ pọn tọ́ lálẹ́ o so oyeye ọlọ́wọ́ bá wa ó ní agbára púpọ̀ so ọlọ́wọ́ fẹ́ ṣe tí ó rùn wọn nù tí wọ́n fi máa wò pé àwa àti ràkúnmí láàmú wa pín mi mu ràkúnmí náà ti á jẹ́ táwọn kan fi ronú pé ó yẹ ká pa ràkúnmí nítòsí ṣẹlẹ̀ náà ìdè ń bà ága àṣùkọ̀ọ̀ha ẹni tó jó lórí kújù nílùú yùn olùbọ̀wájú ó ní ẹ̀tẹ̀lé mi dábàá nìkan ṣe ah, àwọn dèdè rí ń dátọ̀ yòókù àwọn dàdà ń gọ́ mi wọ́n dá tẹ̀lé wọ́n bá sì kó rí ẹrí ẹrí wọ́n fi rí pàwọn para fún un ee àti wọ́n ti wọ́ ọ̀rùn fadamdam aleihim rabbuhum bidambihim fasawa ọlọ́run pa wọn pa kúpa látàrí tí wọ́n ṣe tí wọ́n fi sẹ́lọ̀ yàn ọlọ́run á mú wọn lẹ́fù mọ́lẹ̀ wala yakhafu uqbaha ọlọ́run ò tiẹ̀ bẹ̀rù tó lè ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ̀ àjàkáyé àrùn kakínní kan àwọn gan àjàkáyé so gbogbo eléyìí làwa náà ti gbọ́ gẹ́gẹ́ bá nàbí Musa ṣe sọ fáwọn èèyàn rẹ̀ àwa náà ti gbọ́ kìí ṣe tuntun so ǹjẹ́ àwa náà ní ìsinsìn ńtọ́lọ́run fẹ́ làǹsì sáǹsì ń jìnnà sí ńtọ́lọ́run fẹ́ ṣé ẹ̀rọ ọmọ bá wa náà pé ńtọ́lọ́run ṣe fáwọn èèyàn yóò lè ṣe fáwa náà ẹn níta nàbí Musa ń pa kéèsì ẹ ti gbọ́ nípa àwọn èèyàn tó ti síwájú ẹ sì ti gbọ́ nípa ìgbàgbọ́ wọn ẹ sì tún gbọ́ kí lọ́lọ́wọ́n bá fojú wọn rí ṣé ẹ̀rù ọ̀bẹ yín náà pété ń bá ń bá gidi lọ báyìí tẹ́ ń ṣe bó ti ṣe wù yín tẹ́ ń tẹ̀lé fẹ́nu yín sẹ́yìn náà rò pa burú lè ṣẹlẹ̀ pàápàá jùlọ àwọn èèyàn anábì Musa kò sí garanti fáwọn kọ́lọ́hún nípa wọn yàtọ̀ sí ju anabi Muhammad sallallahu alaihi wasallam garanti wà fáwọn kọ́lọ́hún nípa wa rún lápapọ̀ àmọ́ lè gbé àrédò àjálù bá èèyàn kọ̀ọ̀kan nù wa èyí tá a fi gbọ́dọ̀ tún bẹ́ẹ̀ wò o lè gbé àrédù bẹ́ẹ̀ nìkan o lè gbé àjálù bẹ́ẹ̀ nìkan tó kúkú tí ò dá ilẹ̀ lè rí máa lẹ́sẹ̀ bí títí ń lọ kó kán gbàgbé rẹ̀ kó dìtàn sọ àmọ́ pé gbogbo alápapọ̀ gẹ́gẹ́ bí títí máa ń pa àwọn ẹni tó síwájú òun kò ní í ṣe bẹ́ẹ̀ fà جاءتهم rusuluhum bil bayyinat àwọn aránṣẹ́ Ọlọ́run tó ràn fi ránṣẹ́ sí wọn wọ́n mú àwọn àwíjàre ọ̀rọ̀ wá bá wọn apá kan nínú àwọn afúntẹ̀fẹ̀sì wọn ní kìí ṣe anábì Musa lọ sọ eléyìí wípé alam ya'tikum naba'u alladhina min qablikum qawmi Nuhin wa 'Adin wa Thamud wọn ní gbogbo ọ̀rọ̀ yìí kìí ṣe Musa lọ sọ fáwọn yẹn. lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti sọ tí sọ fáwọn èèyàn rẹ̀ nípa tọ́lọ̀ fún wa tó gbà là lọ́wọ́ Fìràwọ́n àti ń pa wọn lọ́mọkùnrin tí ń dá wọn sí ẹ̀yìn ìgbà náà lọ́lọ́wọ́ wa sọ̀rọ̀ pé náà o ṣé bí ìtàn àwọn ẹni tó síwájú ti wá báyìí àbí àgbọ́ nípa àwọn èèyàn nẹ́bì náà ṣé ẹ sọ gbọ́ nípa àwọn ṣé gbọ́ nípa àwọn ni nígbà táwọn olùmọ̀ nípa tafsir mi sọ pé rárá gẹ́gẹ́ bí Ibn Jarir Tabari ó ní rárá Musa náà ní tún bọ̀rọ̀ lọ òun náà ní tún ráwọn èèyàn rẹ̀ létí nípa àwọn àjọ tó ti síwájú kí ló dé tí ìyapa fi wà wọ́n nítorí pé ọ̀rọ̀ àwọn àádáwa támúdáwa wọ́n ní kò sínú Taurata kò sínú Taurata bó wàá ní Musa ti ṣe mọ̀ so àwọn tí wọ́n ní Musa náà ní sọ̀rọ̀ wọ́n ní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ bá kàdáadáa ẹ̀ rí bẹ́ẹ̀ abadúpẹ́ fọlọ́ so àti bá àti bí ọ̀rọ̀ ọlọ́run sálà alukur'an ọlọ́run náà ní bá wa sọ ọlọ́run ní àwọn aránṣẹ́ tá a ránṣẹ́ wọn wá bá wọn bilbayinat àwọn alḥujaju wad-dala'il alwadihat albahirat alqati'at àwọn àwíjàre ọ̀rọ̀ àwọn àwíjàre ọ̀rọ̀ ẹ̀rí tó múnádóko eléyìí tó sì hàn gbangba sí gbogbo ẹni tó lójú àwọn ẹ̀rí ti panilẹ́nu máa fẹ́ mú. téèyàn tó ń rí àjàgbélà ṣe má pẹ̀lú rẹ̀ gbogbo ẹ̀ làwọn anábì yìí mú wa ok tẹ́ bá ní òkúrọ́ ni anábì sọ àlẹ́ ẹ̀yin náà bá jẹ́ kíra ràkúnmí ọ jáde lára pàtàkà yìí sódà tẹ́ fi já nírọ́ ẹ̀ sọ pé irọ́ nípa bákan náà tẹ́ bá lókùrọ́ ni anábì ìwọ náà sọ gbogbo wa ní ìsìká ta ọlọ́fà kí gbogbo wa ká fún ọ gbogbo wa ká wá bí ó ti ṣe kí ọ̀nà a wá sọ pé ògbójú lé òòsà kan kó rí tó máa ṣẹlẹ̀ àti wá tó sá ó lọ. tó àmọ́ ó ní lèmi bá dúró àtẹ̀yìn àtàwọn orí gbogbo yẹn jọ mi má lọ mi lára òní ni ẹ má jẹ́ ọ̀dọ̀ la Ọlọ́run sì tún ẹ̀rí wọn a lè sọ̀rọ̀ ẹ̀ ni bí kélékun lérí sáwọn olóró kó ló ń gbójú lékun kó lóró ló ń gbójú lóró kí eléégún á sọ pé káwọn olóró wọn tàn lépè wọn fòrò fi tàn lépè wọn wá rí bégún bí ó sì ta gbogbo ìpè wọn dà kí ọba látàrí torí pé gbogbo ẹ̀ ṣètọ́ni pàdé ṣètọ́ni náà hàn ṣètọ́ni pàdé ṣètọ́ni kò sí tó fi lè borí ṣètọ́ni àfikọ́ padà sọ́dọ̀ lọ so anabi Hud aleyhi salam ibi tí ẹran wà nígbà ya rẹ̀ ní fọwọ́ gbá wọn ní kí gbogbo wọn kàn tako wọn tètè sùn kálukọ sagbára tó bá ní wọn bá tó ń jẹ ẹhẹn káwọn náà tiẹ̀ fi mọ̀ pé sànàbí lòun àbí òun sànàbí tó eléyìí túmọ̀ sí pé àwọn wọn rí kankan sí wọn yẹ kí wọn tara rẹ̀ gbàgbọ́ pé ìránṣẹ́ Ọlọ́run bá àbí ànábì ẹ. Nuh alayhi salam tẹ́ pé àmì ńlá ni wọ́n à omi rí láyé Nuh alayhi salam lọ́kọ́ sọ́kọ̀ọ́jú omi rí kò sí ti omi ṣáájú gbà pé olùsọ wa lè sè àmì ńlá ní kí n sàn ẹgbẹ́ ọ̀la yẹn náà gbé ọkọ̀ọ́jú omi kalẹ̀ ẹgbẹ́ e kalẹ̀ ọkọ̀ọ́jú omi tí ètò ń ṣe kékeré ọkọ̀ọ́jú omi ńlá ọgbà yẹn ọgbà gbogbo ẹranko ọgbà yẹn ọgbà gbogbo ewéko ọgbà yẹn ọgbà gbogbo ẹyẹ àtẹyẹ ilé àti tòkó gbogbo wọn atara wọn náà ní gbogbo nǹkan tó ṣẹ́kù láyé tó torí ẹ wọn kọ̀ láti gba àwọn ànábì ìgbọ́ tó ń ta àwọn àmì yìí báyìí tọ fọrọdù fi nígbà táwọn ànábì tó ń tó sáàmù wa bá wọn kàkà kí wọn gbàgbọ́ dídá ni wọn dọwọ́ wọn padà sẹ́nu wọn o àwọn olùmọ̀ nípa tafsir ní kíni túmọ̀ eléyìí wọn ní oríṣiríṣi ọ̀rọ̀ wọn dá ọwọ́ padà sẹ́nu àwọn kan ní wọn ṣe báyìí fáwọn ànábì wọn ìyẹn ni pé àwọn ẹni tí ànábì bá sọ̀rọ̀ wọn mú ọwọ́ wọn tètè táyìn náà bá ṣe bẹ́ẹ̀ sí àkínní tó máa rẹ̀ gbẹ̀nù lọ gbẹ̀nù lọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ àfẹ́ gbọ́ ẹ ọlọ́ọ̀ni kàkà kún ọ gbọ́ kún ọ gbà wọ́n mú ọwọ́ wọn wọ́n fi dí àwọn ẹnu ara wọn láti sàmì sáwọn anábì pé ẹ̀pọ̀ àánú máa àfẹ́ gbọ́ ní tẹ́ sọ ẹ má wọlé jẹ́ sún kó sí lẹ́nu tọ́ wọ́n ní gbàmíì ìtumọ̀ rẹ̀ ní pé gbàtà àwọn anábì yẹn ń sọ tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ àwọn àwọn èèyàn tá ń bá sọ̀rọ̀ wọ́n kàn fọwọ́ wọn gbọ́wọ́ lọ lọ sẹ́nu bá gbé ọjọ́ gbẹ́nu lọ kí ni ń sọ á nídìí ẹ̀ ó mọ́ ọ lọ sẹ́nu ọ́ á pé gbogbo ọ̀rọ̀ tó sọ ń kọ́ mọ̀ dànù wọ́n ní bẹ́ẹ̀ tọ́. àwọn kan wọn ní ìtumọ̀ rẹ̀ ní pé wọn kọ ọ̀rọ̀ àwọn ànábì yẹn sì fẹnu wọn sọ àgbà tọ àti bá àti bí gbogbo ẹ̀ sí pé gbà tọ. apá kan wọn ni wọn gé. àwọn ọmọ ká wọn jẹ ni pé ńgbà tí àwọn anábì yẹn sọ̀rọ̀ táwọn anábì yẹn sọ Ọlọ́run fún wa wọn ní àwọn èèyàn yẹn nítorí ìbínú wọn sì ń gera wọn jẹ pé ah, ọkùnrin yìí rò kó rí ọ̀rọ̀ ló rò ń sọ ọwọ́ afẹ́ kó amẹ́rẹ́ ní bá ń gera rẹ jẹ ah, ní ti ń sì fojú ẹ rí ní ti ń fojú ẹ rí ìsì ń gera rẹ̀ jẹ wọn ni gbogbo eléyìí ṣẹlẹ̀ gbogbo àmì pé wọ́n sá pọ̀ ni ọkọ́lu inna kafarna bima ursiltum bih wọ́n tún fẹnu sọ pé àwa sá ìgbàgbọ́ sí ní tọ́lọ̀ fún wọn sẹ́rí tí wọ́n máa ń sọ̀rọ̀ kèfèrí àwọn kèfèrí tí ó jẹ́ pé wọ́n si àyà ní pẹ̀lú jíjẹ́ kèfèrí wọ́n ti lọ wàláyé ẹ̀ka àwọn kèfèrí tó wà láyé nìsín àdọ́gbọ́n sí wọn ò láyà lọ títí tẹ́lẹ̀ àwọn àkọ́kọ́ a wọ́n ṣe àyà ní pẹ̀lú ẹ̀ wọ́n ń sọ fún ànábì ọlọ́run ẹ wà chance pa ẹ̀rọ ànábì tọ́lọ̀ ọ̀ràn ẹ tún wà ń sọ fún lójúkorojú pé inna kafarna bima ursiltum bi sórí ń tọ́ ọlọ́run fi ran yín àwa sáà ìgbàgbọ́ sí wa inna lafi shakkin mimma tad'unana ilayhi murib àti bá ń ṣe èméjì nípa gbogbo ń tẹ̀ ń pè wá lọ sídìí rẹ̀ kódà wa lójú kódà lójú. gbogbo ń tẹ́ ń lọ o à ń ṣe iyèméjì nípa rẹ̀ kò tẹ̀ jẹ́ ń tọ́ dá wa lójú wọn sọ bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé ànígbà ìgbọ̀ gbogbo ń tẹ́lẹ̀ mú wa ànígbà ìgbọ̀ torí pé àwọn iyèméjì tó ní agbára bẹ fún wa lórí ẹ̀ à nígbà tó lọ́wọ́ fẹ́ ràn yẹn yín ní ọ̀wọ́ àrùn àjọ sẹ́mi pé kèfèrí tẹ́lẹ̀ náà dáhùn máa rò ní pé kí ló fi dá tó àwọn tó fi wá jẹ́ pé ńgbà tó lọ́wọ́ ràn yàn wọ́ lọ́lọ́run à ah, Allahu a'lamu haythu yaj'alu risalata ọlọ́run ló mọ ibi fi jíjá nàbì rẹ̀ sí ìwọ kọ́lọ́kọ́lọ́ ẹ̀hìn tó bá wọ ọlọ́run láti sẹ́nìkan lánàá ibi ṣé wọ́n lọ fọlọ́ pé eléyìí ọ̀ competent wọ́n qalat rusuluhum afi Allahi shakkun àwọn aránṣẹ́ náà wá dá wọn lóhùn tí àwọn kan sọ pé wa qalu inna kafarna bima ursiltum bih wọn là ṣe kẹfẹ́rí sí ntọ́lọ́ fi ràn yín wa inna lafi shakkin mimma tad'unana ilayhi murib àti pé nù yẹ méjìlá wa. nípa ntẹ́ ń pè wá lọ sídìí rẹ̀ tàbí tàbí tí ń bẹ fún wa lórí rẹ̀ ní agbára kò dá wa lójú kò tọ̀ ni. iye méjì kí a sí àkọ́kọ́ gbogbo ìránṣẹ́ ọlọ́run dọ́ta ni wọ́n máa pè yẹn lọ ọ̀dọ̀ Allah ọlọ́run lẹ́ ń ṣe méjì àwọn náà wá ń dá wọn lóhùn torí pé ànábì tọlọmọba rán wọn á máa jẹ́ ẹni tó ní àmúmára wọn á máa jẹ́ ẹni tó láfaradà wọn á máa ní àgbàmára wọn è bínú wọn è barajẹ́ wọn ò ní gbé ńlásìkò fún ọ gbogbo rubbish nonsense ló ń sọ wọn ànábì máa ní sùúrù nítorí tó wáyé pé bí àwọn kúrúǹtù lásán là nábì à ànábì kan ní rí sẹ́jẹ́ nítorí kọ́kan lè má bá mi sọ rọ́bìṣì kan á sí kíní kan ẹ ti lura yín náà wò so àwọn ànábì ọlọ́yún àwọn ní sùúrù torí kọ́ lọ́wọ́ bá ti pèpè àwọn gidigidi fún sẹ́ tó gbé fún wọn yẹn àwọn aránṣẹ́ ọlọ́run náà wá dá wọn lọ wọn ní àfìlẹ́hìn ṣọ́kù tí èèyàn àlè máa ṣe iyèméjì ń ọlọ́run kí ṣé híhàn lápọ̀lọ́wọ́ ọba ọ̀hàn tó ni àbí àwọn àmì rẹ̀ ni ò tó láti mú ni mà ọ̀rọ̀ oríṣi méjì lọ́wọ́ àǹbí eléyìí àfilẹ́hìn ṣọ́pọ̀ àyè àfi wùjúdi lẹ́hìn ṣọ́pọ̀ ṣé èèyàn alẹ́ máa ṣe iyèméjì nípa bíbẹ ọlọ́run ọba bí kásì kórí onítàn pé ṣé ẹ̀ ń ṣe iyèméjì nípa bíbẹ ọlọ́run ìbọ́lọ́ náà là ń pè yín lọ sọ́dọ̀ rẹ̀ òun náà la sì lọ́ rán wa. ṣé ẹ̀yin rò pé kò sọ́lọ̀ ni á ń bọ̀sibọ́sí pé yọ̀ wá ara ẹ̀ nìkan sí ni ẹ̀yin rò pé ọlọ́mọ bá ń kọ̀ bẹ́ẹ̀ ni dípò kẹ́nìkan á sọ pé a sì ti mà pé nínú àdámá wa ń ti ọlọ́run ọba bẹ ọwọ́ à ń bẹ ọ̀pọ̀ gan kódà kò gbogbo èèyàn mà pípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń bẹ gbogbo èèyàn mà pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń bẹ torí de eléyìí báyìí àfẹlẹ́hìn ṣọ́kùn ṣe èméjì wa ń bẹ táyì àti ṣe èméjì wa ń bẹ bí lórí bíbí ọlọ́run àbí kò sọ ọlọ́run ọba bí ṣé bọ́lọ̀ ti dá mọ́ wa ǹjẹ́ ó ti ká mọ̀ ikú ọlọ́run ọba ń bẹ kódà bọ́ bá fọ́jú ọmọ ọpọlọ wọn bá ń bẹ torí pé gbogbo ń tọ́ ń tẹ̀ mọ́lẹ̀ ta ló dá Allah èyí tí ń kọlù ọ látẹ́gùn ta ló dá Allah gbogbo gbogbo gbogbo tó ń gbóhùn rẹ̀ ta ló dá Allah Rabbul Alamin nǹkan ò lè dá dára rẹ̀ ambọ̀sibọ́sí tó bá ríran owó sámà bó ti ṣe tó wọlé bó ti ṣe wọ́ra rẹ̀ òbọ́lọ̀ ti ṣe dọ́ dáadáa tó wà lè ṣe é ṣe kọ́jọ́ pé asán lásán lọ́dọ̀ọ́ ńgbà tí wọn ní ìsásán lásán wọn ní ìsásán lásán bó lásán lásán ti ṣe fẹ́ dọ̀ torí rẹ̀ ọlọ́run pàkíyèsí wa lọ sídìí àwọn nǹkan tí ó jẹ ká mọ̀ kọ́lọ́ wọn bá ń bẹ àfẹlẹ́hìn ṣọ́kù téèyàn á lè ayé iyè méjì wa wà bí nípa ọlọ́run bí nípa bíbí ọlọ́run tó sì jẹ́ pọ̀ ní fọ́ọ̀tẹ̀rẹ̀ samawati wal ard ó ń lólùpìlẹ̀ ṣẹ̀dá sẹ́mà méjèèjì àtìlẹ̀ méjèèjì ẹlòmíì kọ́ ló dáhùn Allahu Rabbul Alamin ló tí ọba sí báwo ló ti fẹ́ dáhùn ẹ̀dá ńláńlá yìí tí ọba sí báwo ló ti fẹ́ dáhùn ẹ̀dá ńláńlá yìí fọ́tírì sàmáwáàtì kìí ṣe pé khaliqi sàmáwáàtì lásán rárá mubdi'iha mujiduha min al-'adami ala ghayri mithali sabiq ọba tó dá sánmà méjèèjì tó dá ní ìgbà tí kò sí tó dá ilẹ̀ méjèèjì ní ìgbà tí kò sí ó sì dá láì jẹ́ pé a ní nǹkan kan tá a lè sọ pé lọ́lọ́run ọba fi jọ ló fi dídá rẹ̀ jọ ló fi dídá rẹ̀ wé pé nǹkan kan lórí ló fi dá bẹ́ẹ̀ rárá ọ̀dà láì jẹ́ lórí àpèjúwe nǹkan kan tó ti wà ṣáájú ẹ̀ ṣé ọlọ́run ọba yìí ìyá àlè ṣe èméjì nípa bíbẹ̀ rẹ̀ bí tó ọba tó dá gbogbo nǹkan àmì pé ń bẹ ni kò sì yé dẹ́dà títí yóò sì máa dẹ́da lọ títí tí ìgbẹ̀yìn ilé ayé òfin dé ọba yìí òun náà lọ tẹ gbogbo nǹkan lórí ba ọtẹ ọ̀run lórí ba oníkọ́ máa tàn mọ́lẹ̀ oníkọ́ máa yọ oníkọ́ máa wọ̀ ọtẹ lórí ba kò gbọ́dọ̀ tayọ bí tọ́ wà sí wa kò gbọ́dọ̀ súnmọ́ wa jù kò sì gbọ́dọ̀ jìnnà jù torí tó bá súnmọ́ wa jù ilé ayé ọ̀dàrú á gbiná tó bá jìnnà jù ilé ayé ò ní ṣe gbé gbogbo aládìkanko bí ìgbà tán kó yàn dá sínú fírízà tó ọlọ́run ọba tó wá gbé síbi tó gbé síbi tó bá taara òrùn lásán wò ó wá sọ kókò sọlọ ó dájú kó rírì òpè ó dájú kó rírì òpè wọ́n ní tí òrùn bá súnmọ́ wa tó bá súnmọ́ wa ju bó ti ṣe wà lọ ó tó láti mú kí gbogbo gbiná. ó tó láti mú kí gbogbo ó gbiná tó bá sì jìnnà ju ṣe wà lọ ó tó láti mú kí gbogbo wa káàdì kanko dànù ah ọba tó wá gbé síbi tí kò pọ̀ jù kò kò kò kò kò kò pọ̀ jù kò dínkù jù ṣe eléyìí ò tó wá àfi kọ́ lọ gba yọ̀ǹda lọ́dọ̀ lọ yóò forí kalẹ̀ lábẹ́ àgọ́ lọ ọlọ́run ọba o wọ ọlọ́run ọba mi ṣé kí n tún yọ lónìí tọ́lọ́run bá ní kọ́ yọ ṣé ibi tí mo máa ń gbà yọ ni kí n ti yọ ni àbí ibi tí mo máa gbà wọ ọlọ́run ọba ò ní yé sọ fún pé ibi tó o máa gbà yọ títí tí ìdíjọ́ gbẹ̀ndàgbìyàn ọlọ́run á sọ fún pé lónìí o ibi tó o máa gbà wọ ni kò ti yọ.

òṣùpá ọlọ́ǹtẹ̀ lórí ba fún wa ó wúlò fún wa òkun ọlọ́ǹtẹ̀ lórí ba fún wa ó wúlò fún wa tó bá kó gèdè tiwa ni ti gùn òkun àlè gùn òkun kálà tó bá yẹ kó gèdè tiwa ni nítorí pé ẹ̀yin náà wò wò tẹ bá da sínú fi tẹ wá sọ òkúta sínú omi tó wà ní bọ́kẹ̀tì ń kí ló dé tí ò dúró lókè ẹ wá wá dúró ọkọ̀ ojú omi ẹ wá dúró ẹrù tọkọ̀ ojú omi ń kó láti ìkángun ayé sí ìkángun ayé tọkọ̀ ojú omi sì tún yóò lé fó lórí òkun kò ní tẹ́rì sínú òkun ṣé ẹrù yìí ni ọ̀pọ̀ tó ni àbí ni òwúwo tó subhanallah wa tí ọlọ́run lọ́tẹ̀ lórí bá fún wa kì í sagbára o tòbí wọ́n ti ṣe wáyé tó bá fi lè sọ̀rọ̀ rẹ sínú òkun ọ̀nlọ́nù kò ní léfo sórí rẹ ọ̀nlọ́nù máa sẹ́lámù ọ̀dàbọ̀ fúnlẹ̀ ayé mi tòbá àwọn ẹlòmíì wọ́n ṣe experiment yẹn wọ́n sì ṣe ni tẹ́gbọ̀ pé nìkan lọ gun kìnnìkan tẹ́gbẹ́ ńlá kalẹ́kọ̀ọ́ tí wọ́n wá sọ̀rọ̀ rẹ sínú ọ̀sà fáyé ti sú òun bóyá ó pò ní rò pé tó ń bá ti débẹ̀ wọ́n kàn léfò bí ọkọ̀ ojú omi ni ní ọba àti máa ṣẹlẹ̀ torí akramakumullah ọlọ́run lọ tẹ̀ lórí bá ọbẹ̀ tẹ rí wọn ọlọ́run lọ tẹ̀ lórí bá gbogbo nǹkan tẹ pátápátá láyé nínú tẹ́fì mọ̀ kọ́ lọ́nbẹ̀ ọlọ́run lọ tẹ gbogbo ẹ̀ lórí ba. fún ilẹ̀ fi rí lò tí ọba tẹ lórí bá ẹ tẹ́rù tó lè lọ bẹ́ẹ̀ ẹ mà gé kò ní gé tí ọba tẹ lórí bá ó lè yí ma yín lọ́wọ́ kó gé yín ọlọ́run ló tẹ̀ lórí ba wàláì tí ìbá sọ ọlọ́run ló tẹ̀ adìẹ lórí ba ẹ̀ lè ra adìẹ pa nínú kẹ́ pa àbí kọ́ pa yín adìẹ bẹ́ẹ̀ sẹ́ ń wọ̀ ó lè pa yín tọ́ ọlọ́run ló tẹ̀ lórí ba tẹ́ ma wò ká o sì dú adìẹ tì à torí kọ́ ọlọ́run ti tẹ̀ lórí ba ni tí o bá tẹ̀ lórí ba tọ́ bá fò tọ́ bá ra ojú ẹ̀ mu yóò rí kó ń sa jẹ ń sa ń bojú jẹ tó bá sì fòtọ́ gámọ́ ọlọ́run èékánná rẹ tó di ọrùn rẹ mú abẹ́ rí bẹ́ẹ̀ tí ń gbá orí rẹ bí ọwọ́ aago tí ń sá tí ń sá yọ sá débi kan tí wọn náà tú lẹ̀ kátó apádúró màálù tí ìbá sì pọ́ lọ́n lọ́tẹ̀ lórí bá ọmọ èèyàn tó máa wọ pé wọ́n lè dú màálù mẹ́wàá lẹ́ẹ̀kan náà irọ́ lásì tó ọlọ́run lọ́tẹ̀ lórí bá tí ò bá pọ́ lọ́n lọ́tẹ̀ lórí bá ó tó bẹ́ẹ̀ ẹ̀rí tó fi dórí ètò lè pààyàn tó máa rí yẹn rú ọba wọn ọlọ́run lọ tẹ̀ wọn lórí ibà fún un kìnìún ó bá ti ṣe burú tó tó lágbára tó tó bá rí yẹn rọ́bọ̀ náà pé kí ló mú ọ wá abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ so tó ń ti pọ̀ náà tó wá sọ fún ọ pé à wọ́n yẹn fojú di òun so tí wọn náà kọ́dà bọ́ bá gbé ìbọn lọ tó bá gbé ìbọn lọ so bọ́n ṣúùtì tó ń ṣúùtì kìnìún tó yọ sọ fún ọ pé òun ní àyè àkọjá rẹ̀ kí á fún yóò tún àtàkì tìbọntìbọn tí ọ̀tá àbọ̀n rẹ̀ ọba tètè dáhùn sí la sọ̀rọ̀ akérèmọ kọ́ mọ́ wá ọlọ́run lọ tẹ gbogbo nǹkan lórí ba aṣọ tẹ̀ ń wọ̀ tọ́lọ́run ọba tẹ lórí ba kò ní wọ ọ̀run wàláyé torí ẹ̀ ká ká ká mọ̀ ara wa sọ̀lọ̀ ọlọ́run lọ tẹ bàtà lórí ba gan ló fi wọ ẹsẹ̀ wàláyé tí ọba tẹ lórí ba yọ yàrá ìmọ̀ yín lọ́nà pé kíni tá máa tẹ̀ mọ́lẹ̀ ẹ̀ wàláyé. tó ń ẹ ọlọ́run ló tẹ gbogbo nǹkan lórí ba fún wa là ń fi rí lò tí ọba tẹ ràkúnmí lórí ba ẹ wò bá máa rí rọ́ńdó lẹ́gbẹ̀ẹ́ ràkúnmí ọmọ kékeré sì máa fà á lọ sì máa tí ọba tẹ màálù lórí ba ẹ kúkú dá màálù wà tó bá gbé pọ̀pá lọ́ba yóò sì máa da gbogbo màlúù sọ gbogbo màlúù àmà tẹ̀lé ṣé kọ̀sọ́lọ̀ ní gbogbo eléyìí ṣe ṣe ṣé sàdábàrù kan la lò àbọ̀lọ̀ lọ́tẹ̀ lórí ba fún wa ọlọ́run lọ́tẹ̀ lórí ba fún wa ẹ wá àwọn ẹran ẹran tí ń sá lọ mọ́yìn lọ́ tí ń sá lọ mọ́yìn lọ ẹ̀yin lẹ́yìn sì ń dáhùn wọ́n sì mójú yín ọlọ́run tẹ̀ wọ́n lórí ba fún wa tẹ́ bá ti pè wọ́n bá kàn bá pẹ́ pẹ́ gbogbo wọn ti ń bọ̀ pé nígbà tó jẹ́ pé wọ́n ló ń ṣe bẹ́ẹ̀ wọ́n lè lọ kọjá pé orí wọn máa nù papọ̀ wọn lọ́mọ wò tó sì lọ di wọn lọ́nà wọn tó wọn kàn pa pété kí ló ń pe ara rẹ lẹ <laughs> ọlọ́run ló tẹ̀ wọ́n lórí ba subhanallah torí délé nínú àwọn àmì tá a fi máa dọ́lọ́ ọmọ pé ń bẹ́ẹ̀ ni kó ń lọ tẹ gbogbo nǹkan lórí ba ẹni tó tẹ gbogbo nǹkan lórí ba ló gbogbo nǹkan la ilaha illa hu sí ọba míì tó tọ́ láti fòdòdó jọ́sìn fún àfọ nìkan o torí kò ní khaliqu kulli shay òun ló dá gbogbo nǹkan òun lọ́lọ́run gbogbo nǹkan kò sí nǹkan kan tó jáde lábẹ́ ilé pé àyàfi mi nìkan ìwọ wò ìwọ wò ọlọ́run ló dá gbogbo wa torí ẹ eléyìí ni tuma àkọ́kọ́ àfilẹ́hìn ṣọ́kọ̀ ǹjẹ́ ayé àti ṣe èméjì wa wà bí nípa bíbẹ ọlọ́ kọ̀sáyè kọ̀sáyè àti ṣe èméjì nípa bíbẹ ọlọ́ tafsiri kejì àfi lẹ́hìn ṣọ́kún ǹjẹ́ àyè àti ṣe èméjì wa wà bí nípa akọ́lọ̀ wọn bá nìkan la gbọ́dọ̀ sí tí àyè èméjì tún wà ń bẹ̀ ń bí kò sí torí pé kò sí nǹkan méjì tí máa dá nǹkan àyàfi Allah ok ntí ọ̀dà nǹkan tó wá pé dídá lọ ọlọ́run dáhùn ṣé ọwọ́ àlè máa fi wí ọlọ́ọ̀kọ́ máa wò pé ká ṣe ọlọ́run díẹ̀ ká tún ṣe ọ̀nà díẹ̀ àti bá ṣe pé èèyàn bá jẹ́ pé kọ̀ gbọ́n ẹni tí ọ̀gbọ́n lẹ́rìí tí ó máa sin nǹkan mí ìyàtọ̀ sí Allahu Rabbul Alamin nítorí pé ní tí ó jọ ọmọ wípé ní tó ń sin gangan lọ́lẹ́tọ̀ sí kò sin òun náà ni kó jẹ́ pé nǹkan yẹn òun ló dẹ́dà tó a sì mọ̀ pé méjì Allahu Rabbul Alamin ló dá gbogbo ẹ̀dá kí ló wá dé táwa rí nínú àwọn èèyàn ẹni tí ń pè nǹkan mí ìyàtọ̀ sí Allah ẹni tí ń bọ nǹkan mí ẹni tí ń sin nǹkan mí yàtọ̀ sí Allahu Rabbul Alamin jẹ́ iyèméjì ayé rẹ̀ wá wá bí lórí kọ́lọ̀ nìkan lọ́tọ̀ láti sìn wọ́n láì kò sùn nítorí pé kò sí nǹkan kan míì tó náà lágbára láti dá nǹkan kan yàtọ̀ sí Allahu Rabbul Alamin tọ́ba ajẹ́ bẹ́ẹ̀ tí èsì pé àwọn ẹ̀dá yìí wọ́n dàrú mọ́ àwọn káfìrí lójú àbáwọn náà ń wò pé táwọn náà ń pè dá nǹkan kan ni àwọn ẹ̀dá yìí wá dàrú mọ́ àwọn lójú pétọ̀ àti àti táǹsì àti òmíì àwọn náà jọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ dàrú mọ́ àwọn lójú. síbẹ̀ ni kò rí bẹ́ẹ̀ nítorí ẹ̀ ẹ̀ bá mú nǹkan táwọn lẹ́yìn ọlọ́run tí wọ́n dá ẹ̀ bá àárín nǹkan tó dùn tó bá ń pè irin ń bá lòògùn tá lọ́ dárin n'i ok kí wọ́n á ní èṣù kí ló ń dá ọ̀dá nǹkan kan dídá lọ lọ́ńdọ̀ náà ok gbogbo àwọn nǹkan tó ń pè lẹ́yìn dídá lọ àwọn náà àwọn ọ̀dá nǹkan kan kí ló wá sọ dẹni tó lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ níìsín wọn gbẹ ère kankalẹ ẹ̀yin náà lẹ sọ ló kọ àwa rèrè ń kọ lásán la rí because ère ń bẹ bá pè kò lè dáhùn kan kí kálukọ́ sáré kọ́ ara rẹ̀ là ojú kan náà lòun ó dùn ó sí ajẹ́ pé ń sí wà ó kọ lásán yìí wọ́n sì ń bọ àwọn orúkọ ọ̀hún láwọn nǹkan tó ṣe pé wọn ò lè dá kankan sí ẹni tí ń ṣe màláìkà kí ni màláìkà dá nínú sámà ni àbí nínú ilẹ̀ èèrà ni àbí kòkòrò yàmùyàmù ni àbí kòló emirin ni àbí ẹ̀fọn. àti tó wúlò àti tó wúlò èwo ni tí wọ́n ń pè lẹ́yìn Allah Rabbul Alamin rí dá tí ó fi wá jẹ́ pé òun lọ fà á gbogbo fáìlì fi dàrú mọ́ a fi ń pè àwọn náà yàtọ̀ sí Allah kò sí nǹkan kan tí nǹkan kan mí dá ọlọ́run ló dá gbogbo nǹkan kí wọ́n á ló dé tẹ́ máa pè nǹkan yàtọ̀ sí Allah ẹni tí ń wọn lọmọ ọlọ́ọ̀ni wọn làwọn máa bọ làwọn máa sìn gẹ́gẹ́ bí àwọn nasara àwọn pa nabi Isa ọmọ Maryam aleyhi salam wọn lò lọ́lọ́run àwọn wọn làwọn máa bọ wọn làwọn máa sìn tọ àti Uzairu àti Isa kí làwọn dá ebi dídá lọ́lọ́run dá wọn náà kí ló wá sọ wọn dẹni tó lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ máa sìn wọn ẹ kí kálukú ronú sọ̀rọ̀ ara rẹ̀ fa á kú á padà wá rí i pé níta ń ṣe kì í sọ̀nà nígbà tí ò sáyè láti lọ ṣàtúnṣe gbogbo ẹni tó sì gbọ́n yìí máa fi tẹlòmíì kọ́gbọ́n ni kò sí ọlọ́gbọ́n kan tí yìí máa gbà pé kó fi tó ń torí gbogbo ẹni dáhà máa fi tiẹ̀ kọ́gbọ́n nǹkan ti débò ni so ó yẹ kí wo kó fi tẹlòmíì kọ́gbọ́n àwọn tó sórí ibú nítorí pé wọn ò sin lọ́hùn tọ́lọ́n sì ti fi hàn wá kó lórí ibú ni wọ́n gẹ́gẹ́ gbogbo àwọn báwọn fi tiwọn náà kọ́gbọ́n kó tó di pé yóò di nǹkan wọn náà lọ́wọ́ kò sí nǹkan kankan tí nǹkan míì tó yàtọ̀ sí Allahu dá kí ló dé tẹ̀ ibi tá a ti tàta pín sí òjúbà lọ. àwa sọ pé ọlọ́run tọ́jọ́ dá gbogbo wa ọlọ́run tó gbogbo àlìjánu ọlọ́run tó gbogbo màláìkà ọlọ́run tó gbogbo èèyàn ọlọ́run tó gbogbo ẹranko ọlọ́run tó gbogbo ẹyẹ oko ọlọ́run tó gbogbo ewéko gbogbo kòkòrò ọlọ́run tó gbogbo afàyàfà gbogbo etí bẹ nú atẹ́kùn gbogbo etí ń ọlọ́run tó ti ọ̀dá gbogbo wa yìí la gbọ́dọ̀ sìn nítorí pé tá a bá ti sìn ín ajẹ́pẹ́sìn là ń ṣe àṣẹ̀sìn torí pé nǹkan tí èso ọlọ́run kò lè yí padà kọ́ dọ́lọ̀ kọ́ wa jẹ́ pé lọ́ọ̀mà pé lọ́ọ̀mà sìn kọ́ wa pera rẹ lólùgbàgbọ́ aláìgbàgbọ́ nìyẹn o aláìgbàgbọ́ nìyẹn torí pé nǹkan tí èso ọlọ́run tó bá jẹ́ pé ẹlẹ́mìí kò ti kọ́kọ́ sí kó tó wá di wà. Si, àìsí náà ni ó tún gbẹ̀yìn rẹ̀ tó wọ́n máa ń jẹ́ pé ọlọ́run tí ò sí kó tó wà táìsí ó tún gbẹ̀yìn rẹ̀ lọ́ba ń pè lọ́ba ń sìn ti bọ́ ha nítorí pé ìgbà tí ọba sí ta ni ọmọ da ta ni ọmọ ṣiṣẹ́ on his behalf tí ọmọ bá gbàsí si sí ẹ̀ tó wá pé kankan lọ́nà ẹ̀ tó ń bá gbàsí sí bó tún rí pé ń blue míì alladhi la yamut ọba abẹmí tó ṣe é pé kìí kú àìsí òsíwájú rẹ àìní máa bẹmọ nígbẹ̀yìn rẹ ọ̀nà ni alhayyul qayyum ọba tó dá wà tí ò bùkátà anybody tó yẹ kó gbogbo nǹkan sì ń bùkátà rẹ òun lọ́ba tá a gbọ́dọ̀ sìn nítorí délé yìí lọ́ọ́ dìímú lónìí o kọ́ ọ má bàa fi jẹun fi sọ́wọ́ sí rẹ gbogbo ẹni tí ò bá ti jẹ́ pé ọlọ́run dá gbogbo wa ní máa ń sìn ní máa ń sìn kò lè rọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkúya má jẹ́ kí rírí ṣe rẹ láyé ọ̀tàn jẹ má jẹ́ kí rírí jẹ rẹ láyé kókó ẹ̀tàn jẹ bọ̀ torí pé ilé ayé tẹ́lẹ̀ náà gbogbo àtẹni tí ń ṣe tọ́lọ́n àtẹni tí ń ṣẹlọ́n lọ́lọ́run ọgbọ́jọ fún láyé ṣùgbọ́n bá di lọ́la òkúya mọ̀ ọlọ́run bò ní fẹ́ni kankan àfàwọn ẹrú rẹ̀ tó tọ̀ ilé ayé òsì jámọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run èdè nù tó fi jẹ́ pé ń fún káfíìrì náà lárísìkì ńlẹ̀ ayé nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní tó bá yẹ pé ilé ayé yìí tó bá wúwo tó ìyẹ ẹ̀fọn ni lọ́dọ̀ ọlọ́run gbogbo ilé ayé tá a wá bàbàrà tí ẹ tẹ̀ bàtì yìí tó bá yẹ kó wúwo tó yẹ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run kò bá ti jẹ́ kí kèfèrí ó rí omi kọ́ọ̀pù kan múnú ilé ayé yìí Allahu akbar àmọ́ nítorí kọ́ yẹpẹrẹ ọjà máa kankan lọ́dọ̀ ọlọ́run ó tún fún yẹ ju ìyẹ́ ẹ̀fọn lọ lọ́lọ́run ṣe ń fún káfíìrì náà nínú ilé ayé ṣe ń fún mùsùlùmí náà nínú ilé ayé lọ́dọ̀ àjàmá ọ gbọ́dọ̀ fi ẹ̀sìn òdodo sílẹ̀ kọ́ wá dẹni tí ó máa ṣẹbọ sọ́lọ̀. So á rí i pé báwọn kan bá ti ṣe ń pe àwọn èèyàn míì tí wọ́n ń pa àwọn èèyàn dípò ọlọ́run báwọn kan ó ti ṣe jẹ́ pé àwọn mọ̀lẹ́kà làwọn ń pè lẹ́yìn ọlọ́run báwọn kan ti ṣe jẹ́ pé èṣù gan làwọn ń pè lẹ́yìn ọlọ́run láwọn ẹni tí kìí ṣe mùsùlùmí náà la tún ráwọn ẹlòmíì tí ń fọkọ lásán jẹ́ mùsùlùmí tọ́jà pé àwọn náà ti kó sínú ìṣẹ́bọsọ́lọ̀. So tẹ́gbọ́n wọn máa pe nǹkan mí yàtọ̀ sí Allah wọn máa pe nǹkan mí yàtọ̀ sí Allah gẹ́gẹ́ bí ẹjọ́ máa pe ṣéwù kan yọ máa pe ṣéwù yìí yàtọ̀ sí Allah wo ní tètè dáàmà àfi tọ́lọ́mù bá fi ọsẹ sábàbí kíkó òsèpò ń gẹ́rù wọn ẹjọ́ kọ́ kọsẹ̀ yọ ní sídìí Abdulkadir ó sín ó ní sídìí Amadu Tijani àwọn tá a ní síìdì síìdì wọ̀nyí báyìí tó fi wá jẹ́ pé àwọn ni wọ́n pè lẹ́yìn Allah tẹ́bàjọ wà nù mọ́tò pẹ̀lú wọn tọkọ̀ ń ṣe bí ẹni fẹ́ dànù lọ́ba máa gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́nu kálukú ẹni tí wọ́n máa pè sèse sèse sèse Ibrahim kọ́lá táwọn ọlọ́ọ̀tì yẹn nù a'udhu billah àti ẹ̀ ti dá wọn mọ̀ ọ̀rọ̀ ọ̀rùn bàjẹ́ ní nàìjíríà mi ọ̀rọ̀ ọ̀rùn bàjẹ́ torí pé ní nàìjíríà ti wá ń bì èyàn sáti máa wo mọ́tò kálukú àti mọ́ṣíìnì kálukú ọ̀lẹ́ fọ́tò olùgbàlà rẹ̀ máa ní ẹ̀rọ ẹlòmíì tó lẹ fọ́tò jésù máa kólùgbàlà tó nù ẹlòmíì lẹ fọ́tò ibrahim kọ́lá olùgbàlà tó nù òun náà wá sẹ̀kẹ́sẹ̀gbẹ́ kan báyìí bí ẹni tán páàkì ẹ̀kẹ́ rẹ̀ ẹlòmíì ó lè lẹ fọ́tò kíríkà jẹ́ òbúláàlà kọ́ lẹ mọ́tò rẹ̀ kó lùgbàlà tó nù lóríṣiríṣi ṣirkiyat ha ọlọ́n sànù wa torí ẹ̀ náà ló ṣe jẹ́ kí tẹ́ bá kọ àgbákò ru wọn tẹ́ wọ mọ́tò ru wọn pásítọ̀ sọ láti gbába tó pàtí dúró pàtí dúró ẹ̀ ń bọ̀ ó kó gbogbo fọ́tò ṣéwùṣéwù ọ̀lẹ́ mọ́tò tẹ̀sùbọ̀ oríṣiríṣi. ó kó sọ́run mọ́tò àwa bọ̀ láti ọ̀nà títì títì títì ilẹ̀ fi wá mọ́ ẹ̀ sì ti débi tẹ̀ lọ bàbá yìí ó dàbí ìgbà tí mùsùlùmí ni ọ pẹ̀lú gbogbo fọ́tò yẹ̀yẹ́ tó kó sínú kí nígbà wò àmọ́rú but dúró fún abẹ́sẹ̀ sọ́lá tó ní à ń dúró rẹ̀ rí ó ti gba abẹ́ débi tẹ̀ lọ <laughs> ó túbọ̀ sí pé ìsìláàmù náà torí ẹ kálukú wọn lẹ fọ́tò olùgbàlà rẹ lọ́lẹ̀ mara nǹkan ọ̀gùn rẹ ẹlòmíì lẹ mara alé rẹ subhanallah torí ẹ bá mọ̀ bá gbọ́lọ́ngbọ́ bí ẹ wo nǹkan tí wọn má so tó ti lẹ́tẹ̀ mi báwo kí lẹ́ lérò pẹ̀lú lẹ́tẹ̀ ah, ìyẹn lólùgbàlà ni ah, ọlọ́run lólùgbàlà kò sí nǹkan kan tó lè tó lè gbẹ nìkan láàfin ẹ ọ wà wà fọ́tò rẹ̀ kàn án lé òun náà á ah! mo <laughs> ṣe owó ni àbọ̀jábọ̀ fọ́tò kíni eléyìí ọjà torí rẹ̀ tafsiri kejì nu àfi lẹ́hìn ṣọ́kùn jẹ́ iye méjì nípa pé Allah Rabbul Alamin ó nìkan la tó sìn báwo lẹ̀ ṣe ní sìn ńgbà tó ṣe kó ní Fatiris samawati wal ard ó ń lò lùpìlẹ̀ ṣẹ̀dá àwọn sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì ẹ má yà alábòsí o ẹ ń lo ilẹ̀ ọlọ ẹ ń sàǹfààní ń bẹ ẹ ń lo sámà ọlọ ẹ ń sàǹfààní ń tó bá wá kankẹ́ sí ẹ wá gbé ẹ̀tọ́ ọlọ́ ẹ lọ gbé fún ẹlòmíì àbòsí tó tó kọ̀ sí i ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun adhim bẹ́ẹ̀ ni Luqmanul Hakim ní sọ fọ́mọ rẹ̀ wọ ọmọdé mi kékeré yìí má ṣẹbọ sọ́lọ́ torí ìṣẹbọ sọ́lọ́ ọ dájú gbọ̀ngàn làbòsí tó tóbi jù ó ń làbòsí tó tóbi torí pé kí ni a ọlọ́run ọba ó ń ṣoore fún ọ ọ̀ ń jẹ nínú orí ọlọ́run ìwọ gan alára nǹkan ni ọlọ́run ló jẹ́ ọ wàá gbé ẹ̀tọ́ Ọlọ́run lọ gbé fún kan mi o sì tún fẹ́ máa gbélé ayé lálàáfíà ọdájú pálábòsì ọdájú pálábòsì torí ìdẹ́lẹ̀ àwọn kèfèrí alábòsì ni wọn ẹ̀gbọ́n tó lọ sọ wal kafiruna humu dhalimun ó ní àwọn alábòsì àwọn kèfèrí làwọn alábòsì alábòsì làwọn kèfèrí alábòsì bí ma'ana al-mushriku ọ̀sẹ̀ bọ̀ ni wọn nítorí pé wọ́n gbẹ̀tọ̀ Ọlọ́run lọ gbé fún kàmi. ntọ́jẹ́ tó ọlọ́run lọ gbé fún kàn ọlọ́run ló ṣe ẹ̀dá sánmà méjèèjì méjèèjì ó tún wá wà lórí ilẹ̀ ọlọ́run náà ó tún máa pè nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ ó tún wà lórí ilẹ̀ ọlọ́run ó tún máa yin nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ ó wà lórí ilẹ̀ ọlọ́run ó fún nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ tó dọ́ à ó dájú pálábò sí ni ọ. fi ọlọ́run ọba yìí ń pè o. nítorí kó lè bá àsàforíjì fún yín liyaghfira lakum min dhunubikum torí kó lè bá àsàforíjì fún yín nínú àwọn ẹ̀ṣẹ̀ yín torí kó àánú Ọlọ́run bá pọ̀ ó fi wálẹ̀ ó jẹ́ ká rò ń sẹ̀ ní rọrùn ó sì tún ní ilẹ̀kùn àti foríjì yìí tún sílẹ̀ nítorí kó o máa tẹ́wọ̀ òun lálẹ́ liyatuba musi'un nahar kẹ́ni tó fọ̀sán sẹ́lọ̀ wọn lè bá túbá ó sì máa ń tẹ́wọ̀ òun lọ́sìn kẹ́ni tó fòrú sẹ́lọ̀ wọn lè bá túbá lọ́sìn ọlọ́run ní yé ṣe bẹ́ẹ̀ títí tó rùn fi yọ láti buwọ́ rẹ̀ jọ́gbìn dàlùkìyàn yad'ukum ọlọ́run ọba yìí ń pè yín ẹni bò ló ṣe pè yín gbogbo anabi tó ọ̀ràn sí yín kọ́ ìbọn anabi Muhammad sallallahu alayhi wa sáwọn náà ọlọ́run ọba ń pè wá liyaghfira lakum kó lè bá àforíjì wá min dhunubikum nínú àwọn ẹ̀ṣẹ̀ wa.

ẹ bá ń jọ gbẹ̀ndà òkè àwọn kò ti forí jìn kó sì tún lè bá a lọ yín lára láyé ń bì títí dìgbà tó dá fún yín kí ẹ má bàa parun pẹ̀lú àwọn ẹni tí ó parun kí ẹ lè bá a sẹ̀mí dìgbà tó dá fún yín ṣé ìyẹn wá lè kú ṣáájú ọjọ́ kú rẹ̀ irú ayé yìí wà ọ̀pọ̀ nínú Al-Qur'an pé kọ́lọ́n lè lọ yín lára dìgbà kú yín ṣé ẹnìkan wà kù ṣáájú ọjọ́ kú rẹ̀ yorùbá lẹ́wù wọ́n ní ẹnìkan gba ọjọ́ ọlọ́jọ́ lọ sábà tún ṣàdúrà fúnra wọn yorùbá lẹ́wù wọ́n ní ẹ̀ àní gba ọjọ́ ọlọ́jọ́ lọ so bó ló sì wá gbọ́jọ́ ọlọ́jọ́ ṣé ìwọ dilẹ̀ tó fi gba nọ́mbà tí ò ṣe tiẹ̀ so kọ̀sẹ́ nìkan tí ó gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ẹnikẹ́ni tẹ́ bá rí tó kù àsìkò tiẹ̀ ló tó òní lé ìṣẹ́jú àyà mímí kan ò ní lé sí iye èémí tó lọ́n sọ pé omi tó fi kú ọlọ́ni walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha ọlọ́run ní lẹ́mí kan lára tọ́jọ́ kù rẹ̀ bá ti dé o ọlọ́run kì í lẹ́mí kankan lára tọ́jọ́ kù rẹ̀ bá ti dé wọ́n ní ìtumọ̀ yín pé wa yu'akhkhirukum ila ajalin musamma wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé kí ọlọ́run ọba ó sì lè bá a lọ́yìn lára kẹ́ ẹ lè sèsẹ̀mí tó dáa dìgbà tó dáa fún yín kí pákáleke ọmọ bá yín kí fìtínà ọmọ gorí àdánwò fún yín nínú ìgbésí ayé yín kó má jẹ́ pé ìpọ́njú lẹ́ẹ̀fi sáyé kó má jẹ́ àìrójú lẹ́ẹ̀fi gbé bẹ́ẹ̀ kó má jẹ́ pé àgbákò ọmọ rẹ lu àkọlù fún yín àkọlù kọgbà onídékẹ́ rojú kẹ́ ráyè rárá kẹ́ ẹ lè bá sèsẹ̀mí tó nítumọ̀ sẹ́mi ká ti sọ níjọ́ ni pé àwọn olùmọ̀ wọ́n ní iye ọjọ́ téèyàn bá lò láyé kìí ṣe ń táwa ń kà wọ́n ní ọ̀wọ́ èyí tó bá fi rí ṣe dáadáa nínú ìgbésí ayé lòlù tó ìyókù ńkọ́ àdánwò torí àwọn ṣe sọ yìí pé ẹlòmíì lè lọ ọgọ́rùn-ún ọdún ìwọ́n tá a sọ pọ̀ ọmọ ọ̀sẹ̀ méjì tọrọ ọ̀sẹ̀ méjì péré lórí lò dáadáa nu gbogbo ọgọ́rùn ọdún ẹlòmíì sì lè lọ ọdún mẹ́wàá àbí ẹlòmíì lè lógún ọdún tá pé ọmọ ọdún mẹ́wàá ni torí ọdún mẹ́wàá ló ti bàlágà gbogbo ọdún mẹ́wàá ẹ̀wá tó wá lò nígbà tó ti bàlágà ó lò dáadáa ni ó kú lọ́mọ ọdún mẹ́wàá ni torí pé gbogbo àwàdà ni so bẹ́ẹ̀ náà ni wa kò wò ó nítorí pé gbèsè ayé wa ni kókó ayé wa sí ẹ ṣé a ní nǹkan kankan tá à ń filẹ̀ pa fẹ́ sí tọ́lọ́run afẹ́kọ́lọ́run ọba kó jẹ́ pa àsìn dáadáa fẹ́ dáadáa gbà lọ́dọ̀ kọ́pọ̀ ọ̀pọ̀ nínú àwọn èèyàn tí máa ṣe bẹ́ẹ̀ majority oníkálukú tí ẹnìkan bá ní ẹ má bínú pé ìyọjú sí yín ẹ gbọ́dọ̀ gan ẹ ètà ń lé yìí náà ní àbí òye ètà lé yìí náà ní kí ń lé ewé yìí náà ẹ̀hẹ́n Aha, ẹni tí ń dà wọn láàmú ayé yìí náà dúníà náà tẹ bá gbé ìgbésí ayé kálukú sórí àtẹ àbí tó ń kálukú bá ran ara rẹ̀ lọ́wọ́ gbé ìgbésí ayé rẹ̀ sórí àtẹ ẹ rí i pé more than eighty percent ìgbésí ayé kálukú ayé ni wọ́n fi wá wọn à ń ronú pàtó lọ́n lọ títì tó ayé ayé ayé ẹ̀hẹ́n kí n ti kan kó sílé mi ẹ̀ kí n ti bàtà kan kó sí bàtà míì. kí n tẹ̀wù kan kó sẹ́wù míì káwọn lọ àkísà lẹ́yìn aṣọ àbí ẹ̀kọ́ ni káwọn jẹ gungun lẹ́yìn ẹran àbí àdúrà yín náà ni tó ń tí ń ríṣe kò ríṣe wa àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ń tí kálukú ń àmọ́ pé ọlọ́run ti dá díẹ̀ sìn ẹ jẹ́ pé kí n máa sìn ọlọ́nà tó dáa jù ẹ wọ lọ ràn mí kí fi yọ́nú sí mi kẹ̀kẹ́ kẹ̀kẹ́ wọ́n di màláìka àbí bẹ́ẹ̀ kọ́ tó ń tí kálukú wá náà so owó yìí náà nù owó yìí náà nù tọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ wa yu'akhirukum ila ajalin musamma yóò sì lọ yín lára di ìgbà tó dá fún yín tọ́ gẹ́gẹ́ bọ́lá tó ṣe sọ nínú àwọn àyà mi ó ní wa anistaghfiru rabbakum thumma tubu ilayhi àti pé anabi Hud náà ó náà sọ fáwọn èèyàn rẹ̀ pé tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ẹ sì túbà lọ sọ́dọ̀ rẹ̀. يمتعكم يمتعكم متاعا حسنا يوم يقبادون يقبادون تطلعوا إلى أجل مسمى تتدي وتضافهم يقبلوا لي ويؤتي كل ذي فضل فضلا gbogbo ẹni tó bá ní àjùlọ kan ọlọ́run bó fún lájùlọ yẹn tọ́ ṣùgbọ́n àwọn èèyàn yí báyìí táwọn ànábì ń bá sọ̀rọ̀ dáadáa yìí ẹ wá gbọ́n táwọn fi dáhùn àwọn ànábì ní ẹsẹ̀ lè má ṣe èméjì ń kọ́ lọ ọlọ́wọ́n bá ti ń pè yín wá sí di pé wọ́n forí jìn kó sì lè ba lọ́yìn lára dìgbà tó dá fún yín àwọn adáhùn wọn ni qalu in antum illa wọn ni ẹjọ́ ẹjọ́ wá àzítẹ̀sìn yẹn ti fẹ́ pọ̀ jù tẹ́bí èèyàn bíi tiwa lẹ́yìn náà àwọn èèyàn ní sọ fáwọn ànábì báwọn tẹ́bí èèyàn bíi tiwa lẹ́yìn náà bóòlù ti máa gbogbo ìtẹ̀ ń sọ are we ń sọ tí ó dùn lẹ́nu ok ṣé nítorí yẹ ká máa sọ fáwọn ànábì ṣé báwọn wọn máa ń mọ̀ látọ̀dọ̀ ọlọ́run táwọ̀ nítorí pé kinní kan wọn bá àwọn tí ọ̀wá bá ọ òun náà ni wáì iṣẹ́ tọ́lọ̀ máa fi ránṣẹ́ so wọn máa sọ pé ṣe bí èèyàn bíi tiwa so ṣé ìránṣẹ́ kan wá wà tọ́lọ̀ rán tó pera rẹ̀ màláíkà náà lẹ́sẹ̀ rí àwọn ànábì ọlọ́run tó ń sọ bí ànábì Nuh alayhi salam táwọn sọ pé mi sọ fún yín pé màláíkà ni mí.

gẹ́gẹ́ bí wọ́n ṣe máa sọ náà nù ńgbà tí anabi sallallahu alaihi wasallam ti lọ ẹni tí máa ń pè wọ́n náà lọ sí ti ẹ̀sìn ọlọ́run wọ́n máa sọ pé ebe ah, bèbè yàn ló náà ya yàn ló náà kí ni sọ ṣé oríṣi ọlọ́run ní sọ́lọ́ ránṣẹ́ sí ni láti ẹsẹ̀ pọ́lọ́ ránṣẹ́ sí kí ni sọ tí ó dùn lẹ́nu ẹ̀ ok màláìkà lọ ẹ̀kọ́ wa sá lọ ẹ̀kọ́ wa. kótó di pé ẹmọ ìkọ lọ́n sọ nǹkan báyìí ọlọ́n sọ nǹkan báyìí náà ni bá yín sọ tó ti náà àbí tukutu wọn tún ti yín ni. tèmi súnà anábì sallallahu alaihi wasallam ń bẹ lárọ̀ọ́wọ́ tó kálukú náà a kí ló dé tẹ́yìn náà kà wọ́n ẹsẹ̀ nídìí kíkẹ́ nìkan sọ fún yín náà ni ti pé súnà náà wà kí ló dé ní ọjọ́ máa tu fún abó ti ṣe wá wá gbé ah èwo lè léyìn ṣé kùránì yìí kan náà bẹ́ẹ̀ ni kùránì yìí wọn fún ọ tẹ́lẹ̀ ò tòǹtòrí di eléyìí báyìí wọ́n máa sọ pé ṣebí èèyàn làwọn ẹbí èèyàn lẹ́yìn náà bí tiwa kí ló dé tẹ́ wàá bá wa sọ yìí tó gbogbo fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ yìí ẹ̀ ń wá ọ̀nà láti di wa lọ́nà láti máa sin táwọn bàbá wa sin tí wọ́n fi lé wa lọ́wọ́ ni a sì ní gbà tọrọ máàlì ní pé n tó ń gbà lọ́dọ̀ bàbá òun ọ̀dà ẹ fẹ́ dọ́gbọ́n lé wa ń di ta bá àwọn bàbá wa lórí ẹ̀ wọ́n fẹ́ kẹ́ kí sọ̀rọ̀ yìí dáadáa ẹ̀rí pé òun náà gangan náà là gbogbo ẹni tí wọ́n fẹ́ sí Islam lónìí oná làwáwí gbogbo mùsùlùmí ọlọ́bẹ̀ yọ tí ọ̀fẹ́ ṣe ìsìláàmù lóye tọ́lọ̀nfà nàbì Muhammad sallallahu alaihi wasallam tí ń ṣe ìsìláàmù fẹ́ẹ́nu ìsìláàmù àìmàkan ìsìláàmù ojú dúdú. nítorí pé wọ́n fi tànàbì sallallahu alaihi wasallam sílẹ̀ wọn kì í tẹ̀lé òsín tó fẹ́ fi ṣe ibi tá ti tàtà pín sẹ́nu àwọn ti láwọn bàbá kan tán kó sípò ànábì àwọn bàbá wọn àwọn ni bàbá ara lọ́dọ̀ tiwọn oníkálukú bàbá yìí ó lè jẹ́ bàbá tó bì bàbá tí ó mẹ́lòmíì ṣìnà ó lè jẹ́ bàbá tó kọ́ńké ó bàbá tó mẹ́lòmíì ṣìnà ó lè jẹ́ bàbá tó gbọ́dọ̀ rẹ̀ oníkálukú ọmọ wa sọ pé ẹ bó la ṣe fẹ́ fi ta bá àwọn ta gbà lọ́dọ̀ àwọn bàbá wa lẹ̀ ẹ sáwọn bàbá wọn ò ríran ni. ẹ lẹ́yìn náà bàbá tó ń lọ́mọ kí ó jù láyé rẹ̀ ó ní ni ti limited limited. torí fi ìsìnà máa fi fi ọ̀nà ó fi sílẹ̀ so eléyìí ṣe sábàbí tí ọ̀pọ̀ fi sìnà lónìí tó bá jẹ́ ẹ̀rí pé irun tó gbà lọ́dún àwọn afá rẹ̀ lòun náà máa ní ọ̀rà gbalẹ̀ yọ ọ̀rà gbalẹ̀ afá rẹ̀ wọ́n jẹ́ ẹni tó ṣe wípé ó máa ń jó nǹkan kí lọ́ọ́ máa kí ó náà máa sọ ó náà máa jó kìí ṣe pé bíi pépà kan tí ò wúlò wúlò àwọn á ń jó náfa torí ẹlòmíràn gbọ́ Yorùbá dáadáa o ẹ̀hẹ́n so bí ká pé amálàǹgbà ń jó bí ká pé abe àjò ná abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ adìẹ àjò ná ẹ̀hẹ́n táàbà rẹ̀ bá máa sí yàn gbẹ́rẹ́ kí lọ́mọ kí lọ́mọ máa ṣe ọ̀nà ọmọ sáwọn èèyàn ládàáni yọ máa sí wọn gbẹ́rẹ́ so bàbá níwà láti máa hàn tù kí lọ́mọ kí lọ́mọ máa ṣe ọ̀nà ọmọ hàn tù àfa lọ́kàn tí fi ń wò kí lọ́mọ kí lọ́mọ máa ṣe ọ̀nà ọmọ wò ni sòtẹ́ bá wá bá sọ pé ah, gbogbo kíní yìí ṣe Islam gbèsè àtọ́fẹ́ ah, sọ fún àwọn afáwọn ọmọ ah. láàrin gbogbo àwọn afáàlú nígbà yún á bàbá bàbá mọjó pé bàbá ọmọ kankan olódò bàbá a fi yé bẹ́ẹ̀ ẹ rí i pé yọ ya lẹ́nu pé ẹ eh, lẹ́nu ẹ ọ sọ pé àfa ọmọ kí o àfa rẹ ìbá ọmọ kí o wá di babaláwo àwo ni bàbá rẹ mà ọ̀rọ̀ kíó làwa ń sọ nìyí awo ńlá afa rẹ mọ yọ wá pé ńgbà tó ti sọ pé àfọwọn ọmọ kí òun jọba jọgbà láàfin orí tá àfọwọn sì fò ńlẹ lórí rẹ ló ń wó bó bá kọ ọlọ làlùjẹ náà má fọhùn ẹ rí i pé exactly láti ìgbà tó mi yẹn ti kọ́kọ́ sínà níta máa dì mọ́ iná ni àwọn tí ọ̀fẹ́ ojú ọ̀nà gidi gbà náà ń dì mú dòní ìjọba ti lọ jẹ àjàjà tó bá lọ jẹ bàbá rẹ ló sì nà ó aa ah! yóò yóò dìfẹ́ǹdì rẹ dọ́gba ni tó tún wá lọ jẹ pé bàbá rẹ lè máàmù náà tún ni aa ah! ọmọ bàbá rẹ náà ló tún wá sí nà ó yóò máa dìfẹ́ǹdì ẹ bí ìgbà tó ṣe pé bọ́bá wà nù náà gan-an oní ọ̀lọ́yà tí ó fi yọ. ẹ̀rí kan sọ pé èèyàn bíi tiwa lẹ́yìn náà. gbogbo fulenge fulenge ẹ̀yìn òjì ìtẹ́ ìpera ẹni ránṣẹ́ ọlọ́run ọ̀nà àti léwà jìnnà kúrò ń dìntà báwọn bàbá wa náà gbogbo èèyàn yín tẹ̀ ń gbà yìí o ok kí wọ́n là wá ń pèpè sí nìsín tí wọ́n sọ fún yín pé ń báwọn islam gidi ẹ islam gidi ok ẹni bá sọ fún sínú ó dùn kò ní dùn ok ẹ ẹ wá láàrin àwọn méjèèjì ẹ bá gbé ń ṣe náà ẹ bá ṣé islam náà nù ìsìláàmù náà ní ká ẹ máa lé gbogbo aláǹgbá kádùkú gbogbo adarí ti dá yín mọ̀ ìjọ tó ń bá ti yọ báyìí táwọn ọmọ kí ó dá tẹ̀lé wọ́n ti àwọn kìnnìún o o state of emergency <laughs> so gbogbo oru eléyìí tẹ ẹ kí ó dáná bì fi kọ́ wa náà abẹ́rẹ́ rí nǹkan mọ́ ọ̀hámútà bàtìyàdá ọkọ̀ ńkọrí ńkọ̀dì òsì káfìrí ti rí káfìrí ti rí tọ́wọ́ pé tó o bá máa ma yí harafi kan padà nú alukurani òdi kèfèrí wọ́n á mú odidi súra ọ̀kan kọrí kọ̀dú onítorí kó lè bá ṣiṣẹ́ gbígbóná gbígbóná fìràkù lánàá. a'udhu billahi minash shaitonir rajim. tòun ní kálukú tún á máa dìfẹ́ǹdì rọ́ wọ́n máa dìfẹ́ǹdì rọ́ bí ìdáná ni ọ̀mọ́ fati aka náà sọ pé ọ̀mọ́ fati aka báwọn bó ń ṣe gbà lẹ́nu ṣéwù òun à ṣé ṣéwù rẹ ó sì tọ́ lójú pé bó náà ṣe kọ́ ọ̀nà àjẹkù àti ṣéwù rẹ ẹ̀ mọ́tò mo rò pé yé yọba rí a ó ní tó kéré mangalubi ṣe wà ń bẹ́ẹ̀ nu táwọn àbí kọ́ wa ṣé mangalubi là náà bí pè ó ní wọ́n lẹ̀ láàlínà wọ́n lẹ̀ ráàlínà àti lá àti rá èwo là náà bí wí yóò tún wá ran rí yọ sọ pé nítorí òfin sọ pé àwọn ṣéwò àwọn òbí dá wọn ajá yìí pé ẹjọ́ pọ́sọ̀pọ́sọ̀ kò tó kaná <laughs> ẹ̀wọ̀ agídí àti fẹ́ẹ́nu ẹ ok tó bá sọ fún ẹ pé ṣéwù rẹ ọmọlanke ni wọn máa fi gbé wọn gbà tá a máa ń lọ sí Èkó tá a máa ń lọ sábẹ́kúta ọmọlanke wọn ò jókòó wọn máa wá tì wọn tí wọn èdán kí ló gbé wọ̀wọ́ mọ́tò lónìí ó yìí ṣe àlè sọmọlanke lónìí ọmọlanke sì ń bẹ jì sí i baba dáradá ń bẹ àrọmọláńké wọn fi máa tiọ́ sọ lábẹ́kúta ọmọ pé ẹni tí ìrìn jìnnà tí gbogbo nǹkan ti máa fi rẹ́ rí pé bàbá eléyìí kọ̀ dájú kó rí rẹ pé ẹjọ́ ń bò lẹ́ ń lọ ó ní abẹ́ dábẹ́kúta abẹ́kúta lórí ọmọláńké tí mọ́tò ń bẹ tí gbogbo ẹ ń bẹ bá a ṣe báwọn bàbá wa nù á ah, jẹ́ pé ẹ báwọn bàbá yẹn lórí ntọ́ da ìyá tí yín kulẹ̀ ra gbogbo orí eléyìí wọn ní ibi tẹlẹyìn kọ ibi tẹlẹyìn kọ bàbá ẹlòmíì kọjá díẹ̀ rí ẹ̀yin sì ń já díẹ̀ ní ìsìn máa já lọ ẹ sọ pé bẹ́ẹ̀ ṣe báwọn bàbá yín pé pàmò wọn máa jẹ o pàmò lẹ́yìn náà jẹ kú o bàbá ẹlòmíì irú ẹni tí máa ń fa map of the world síyàn la tí ó tún kùn láró irú rẹ̀ wọn fi sùn tán fi kú o ẹ rí bẹ́ẹ̀ dì ní ìsìn abẹ́ẹ̀ kíyèsí ókè gbogbo eléyìí kò burú tọ́ba wa kan ẹ̀sìn ẹ̀sìn tó yẹ kẹ́ ẹ máa wá kí lọ́lọ́run fi rán ànábì gan gan gan gan gan gan lẹ́wàá kà gidi hari lẹ́wàá sọ pé ń tẹ bá àwọn baba yẹn lórí rẹ̀ náà lẹ́fẹ́ ṣe kú àwọn ọlọ́mọ sí àwa lọ́nà tọ́ ẹnìkan ó ní bàbá òun kú wọ́n sì ní káwọn oṣù bí wọ́n ṣe ṣe kó lè bá ibi tí o gbogbo yẹn wọ́n á sọ sọ sọ gbogbo bíi tí a máa ṣe kẹta jọ kẹjọ ogójì ọjọ́ èyí sẹ̀sìn wọ́n sáà ní tó wọ́n sí torí a bàbá ọ̀jẹ̀bẹ̀ ìfẹ́ kí gbogbo ayé wá gbogbo wọn aṣáájú àfọ̀bàbà tó gbogbo nígbà tí gbogbo ayé náà sì wà gbogbo ayé ń jẹkújẹ kí wọ́n wá wọ́n á pọ̀ dáadáa so wọ́n ti bẹ̀rẹ̀ níta wíì látàgò mẹ́wàá táwọn pẹ́ pété à èégbé ìbímọ ọmọ rẹ̀ ní èégbé ìbímọ ọmọ ọmọ òkun lé ní so wọ́n bá kọ́ntínú ibẹ̀ náà ni wọ́n wà ní wọ́n bá gbọ́ tí wọ́n pèpè fún sọ́láàtì ẹnìkan ò dìde wọ́n tún tẹ̀síwájú wọ́n fi sèpá ọmọ mọ́sálásí ẹnìkan ò dìde ọmọ olóògùn tó wá pé gbogbo àwọn pínpín wá sí bídíà yìí nǹkan kan wá ń jáde lọ́kàn pé ah ṣé bí ẹni ọlọ́run ni àwọn àfáà yìí wọ́n sì pèpè fún sọ́láàtì kẹ́nìkan kan máa dìde ó wá rọra lọ sọ fún ẹnìkan tí ó sọ fún ẹni tó líìdì wọn wá pé ṣé àní lọ ṣe sọ láti ní àsìkò mọ̀tì ẹ̀ náà èyí tá à ń ṣe gan òun gan ó tún sọ láti ló ń bá ti wò pé àbí torí pé òun gbélé ó ju sọ láti lọ bá wò ok bóyá tó bá di àṣírí àpapọ̀ àṣírí tún lọ ó tún tó wọ́n tún pèpè fún sọ láti ẹnìkan ò tún dìde wọn tún bá a lọ náà ni ìyá alágbádá mọ wá oníkàbọ ń tọrọ fókù ìdájá ayàtà kùrìsì <laughs> tó títí magiribu magiribu tún lé a lónà máa wò pé sáà sẹ lọ báyìí <laughs> torí gbogbo sọlá wà tí lóde ṣé bàbá ò sì lè rí kẹmọ báyìí tó ń gbà wọn sọ fún ọ lẹrọ ṣé wọn lóò ní gbọ́ iná ọjọ́ dín náà bá àná àlọ ọmọ orí bẹ́ẹ̀ ṣe bá àwọn bàbá yìí àwọn ẹsẹ kó wó làwọn wá kí lọ́kàn wọn ẹ̀sìn kọ́ ṣé wọ́n ń ṣe sọ láti lọ́jọ́ lásán ga kó tó di pé yóò mú làájì làkúbà ròde lórí pé òkú náà ni yóò mú làájì làkúbà láti jíjọ́ kẹjọ yóò mú làájì làkúbà rò lọ́jọ́ àjì ńlá tó torí di eléyìí ọ̀dọ̀ wọ̀ tó.

in nahnu illa basharun mithlukum lódodo bẹ́ẹ̀ ti ṣe wí èèyàn bíi tiyín làwa náà ṣùgbọ́n kì í ṣe èèyàn yẹpẹrẹ bíi èèyàn ọba tọ́yàn níránṣẹ́ rẹ̀. torí náà sọ pé wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu èèyàn ni tiwa wa ti ràn èèyàn bíi làwa ga yín lọ nítorí ولكن الله يمن على من يشاء من عباده ṣùgbọ́n ọlọ́run ọba máa ṣe ìdẹ̀ra fẹ́ni tó bá wù nú àwọn ẹrú ẹ̀ ẹni tó bá wù ló lè ṣe níránṣẹ́ rẹ̀ wọn kì í fagbára dà nábì kò sì sí ìgbára gbóná kan tó lè sọ ní dà nábì kò sí iye tí kìrì kan tó lè ṣe tí ó sọ dà nábì má wulẹ̀ tán ra rẹ jẹ́. mama kí ó ẹnu mi dùn kò lè sọ́dọ̀ ànábì torí de eléyìí báyìí ọlọ́n ló máa ń fẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ ló máa ń fi ń ṣe ànábì rẹ̀ èèyàn la wá ṣùgbọ́n lọ́wọ́ bá lọ́sà wá lẹ́sà ó sì wá ní ìránṣẹ́ ó sì wá lánàbì rẹ̀ ẹ sì ń tọrọ ikú ká mú àmì wá ká mú mọ́rẹ́jísà wá agbára wa kọ́ wá. وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله أو دا براني لا تموامي و لا تدا معجزة موا أيا في كلو يندولو ha torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo mọ́jísà tí ànábì kan bá mú wa ságbára rẹ̀ ni kì í ságbára rẹ̀ ọlọ́run ọba náà ni torí ẹ̀ ẹ̀ lè kán wa lójú kí ẹ fi wá mú wa sì ṣe a sì lè jẹ́ni tẹ́ ẹ lè mú sì ṣe bọ́bá wu ọlọ́run pé ká ní mọ́jísà òní òmu wa ṣùgbọ́n àwọn afi ń dá yín lójú pé ìránṣẹ́ ọlọ́run làwa. wa 'ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run làwọn olùgbàgbọ́ òdodo máa gbára lé o òní wọn máa bá dúró kí ni wọn máa wà lẹ́yìn tó ti fi ọ̀nà mọ̀ wá lọ sójú ọ̀nà tó tọ́ ó fi wá mọ̀nà lọ sójú ọ̀nà tó hàn wàláhì kò ọ̀nà tó tọ́ islam wàláhì kò sójú ọ̀nà tó clear tó islam adúpẹ́ fọlọ́ tó sì wá gbogbo nǹkan mi dáhùn àwọn náà mọ̀ ìjà gba bẹ́ẹ̀ torí kọ́ má jẹ́ pé èṣù lọ́fẹ́ fọwọ́ gba ìgbàgbọ́ òdodo ẹ bàtà bá ti láàfẹ́ máa wádìí pé one plus one plus one one plus one plus one wọ́n ní cost to one pé ah, a yá jama yá jama tó xẹ́ equals to three ah ok wọ́n gbọ́n àbí ajẹ́ pé èṣù lọ́fẹ́ fọwọ́ gba ìgbàgbọ́ ẹ so ńgbọ́ bá jẹ́ bẹ́ẹ̀ so nínú Islam kò sí nǹkan kan àní gbogbo tí ọba yọ béèrè nínú Islam tí ọba yọ béèrè láti béèrè tẹ̀kọ́tẹ̀kọ́ kò sínú Islam pé ah, ibi kan ìwọ tí lórí kọjá ibi kan ọ ah, wọ́n gbọ́dọ̀ béèrè wọ́n bá béèrè ó sórí ibu ibi tó ti máa gbiná lọ́lọ́ rárá kò sínú Islam ok kí wọn lò tún fẹ́ kó tún clear tó Islam wọn ní tí nǹkan kan ọba yọ kó béèrè. fasalu ahlẹ dhikri in kuntum la ta'lamu ẹ béèrè lọ́dọ̀ àwọn tó ọba mọ̀ kìlọ̀tò ńbọ ńbọ mi wò lọ wà pé ni ọ̀fẹ́ kìtì ọ̀tà ni àìbéèrè àìbéèrè o wọ́n ní abèrè sínà wọ́n ní rìn nù rìn lọ <laughs> àmọ́ ń pé ẹ̀sìn sórí ibùdó. nínú islam béèrè tí kankan ọba yọ béèrè gbogbo tí ọba yọ ayé wà wọn á béèrè tòkí ni tó tún clear tó lé kò sí torí ẹ adúpẹ́ fọlọ tí ìbá yọ kọlọ fi wá mọ̀nà lọ sí di ẹsìn islam òsì tàbí ṣùgbọ́n àwa náà bá máa tara wa jẹ bá máa tara wa jẹ àwọn anábì ni wọn máa lẹnu allah natawakkal ala Allah kí ni ó mú wa má bọ́ lọ́wọ́ bá dúró wa hadana subulana ọlọ́run ti fọ̀nà wa mọ̀ wá ó fi wá mọ̀nà lọ sí dẹ́sìn islam kò sí wa lẹ́ni tó ṣìnà kò sí wa ní káfìrì wala nasbiranna ala ma adaytumuna. àtúnwá fọlọ́wọ́n bá búra o pípa ṣe sùúrù lórí ìnira tẹ́ ń fi kàn wá àwọn kò bá kùn bí ọ̀rọ̀ tẹ́ ń sọ sí wa àwọn ọ̀rọ̀ burúkú tẹ́ ń sọ sáwà nábì àwọn àwà burúkú tẹ́ ń fi pàdé wa á ṣe sùúrù á sì sùúrù. وعلى الله فليتوكل المتوكلون ọlọ́run ní kí gbogbo alágbẹ̀kẹ̀lé ọgbẹ́kẹ̀lé bí wọ́n bá ní àgbẹ̀kẹ̀lé ọlọ́run ní kó gbẹ́kẹ̀lé ọlọ́run ní kó gbára lé ọlọ́run ní kó bá dúró kò sẹ́ni kankan tó ṣe bá dúró nítorí pé èèyàn ọ̀lẹ burúkú lòna òun náà lè dá dúró láì gbára lọ́lọ́ sọlọ náà ló yẹ kémi náà gbára lé ní tààrà tààrà abẹni tó náà gbára lọ́lọ́ Ọlọ́run ló yẹ kí n gbára lé wa ala Allahi falyatawakkalil mu'minun á rí bẹ́ẹ̀ nínú àyà tó síwájú ó tún ní wa ala Allahi falyatawakkalil mutawakkilun Ọlọ́run ní kí àwọn alágbẹ̀kẹ̀lé wọn gbẹ́kẹ̀lé tó méjèèjì ló wá láyè kan إذا كنت متوكلا فعلى الله فتوكل إذا كنت مؤمنا فعلى الله فتوكل tó bá jẹ́ alágbẹ̀kẹ̀lé Ọlọ́run ni kó gbẹ́kẹ̀lé tó bá sì jẹ́ múmìnì ta ni kó gbẹ́kẹ̀lé Allahu Rabbul Alamin ẹrí pé gbogbo wa náà lásán kó agbẹ́kẹ̀lé ọ̀nà ẹbẹ̀ kọ́ ni kódà lómi ò tún máa da ni wákà táwa kálí tó mọ bó lówó adúró yóò bá lẹ́wọ̀ ẹ sì balaba ń ṣọ́kù táwa kálí tó sì ní alaba ń lábìrìkì irú ètò wà láàfin Ògbómọ̀ṣọ́ lẹ́bàá ṣọ́ọ̀pù ẹlòmíì kọ́nà ẹlòmíì lè direct ẹ̀ sí ṣọ́ọ̀pù ẹlòmíì lọ́jà tí gbogbo ọjà ó dàrú wọ́n tún lè di ẹrù sí alábàáwọn ṣẹ́mi kọ́nà ti kọ́kọ́ di gbá sí alábàáwọn lẹ́yìn àwọn tún á di ẹrù míì wọ́n tún di lórí igbá alábàáwọn bí o ń dè bí lẹ̀kẹ̀ bí bí bí àtò bí gbogbo ẹ̀ sẹ́yìn náà ti máa ń yóò bá lẹ́gbẹ̀ẹ́ nǹkan ṣe gbogbo ọjà ó wà á dàrú pétọ́ ah, àmọ́bi tẹ́lẹ̀ ti wá o ẹ gbà wá o ẹ là wá o ẹ ṣe kíní o ẹ ṣe kíní dígbò káyọ̀ náà gbé kíní kẹ́ tuntun wà lẹ́yìn rẹ̀ kẹ́ lọ sọ́sọ́ tó kọ́ lọ́ máa sìn. àbí òye wa yóò bá lẹ́fù gbogbo ọjọ́ ọba tún dàrú ó sì ní táwa kálítù mọ́ bólúwa dúró táwa ní táwa kálítù mọ́ bólúwa dúró yóò bá kọfẹ́ sí irọ́ lásán nítorí pé bí ọba dé nǹkan mọ́ yóò sì sọ sínú gbàtàn pawó sí táwa kálítù náà sì ní o ilé yorùbá wò lẹ wọ ní sítẹ ìforí gbà kẹkẹ tó wọlé táwàkálì tó nípa ok gẹrù mùtàwákìlù ti rí ẹni tí ọbọ lọńdó gan ti rí èyí tó yẹ kó wọn ò sọmọkè wọn mọ wọn lè sọmọkè kó wọn kan pósí kan fún wọn kan pósí kan fún ẹsẹ bí mítà ni oògùn ní bẹ́ńbẹ́ àbá ẹlòmíì wọ́n ti ń dá lọ́gbọ́n nìsín wọ́n lè gbé fọ́tò kan gbé fọ́tò kan fi di tọ ìbá jẹ́ ntọ́ da kí ló dé tẹ̀ gbé hàn so àsorọ àsokọ àsorọ gbogbo ẹ̀ ló kún bẹ̀ ẹ̀rí kó àwọn ilé rẹ́díò gan wọ́n ti gbọ́njú àwọn olóògùn lọ báyìí torí pé àwọn babaláwo gan lọ sílé rẹ́díò ẹni tí ń so àti ń ṣe àsokọ fún yín àsokọ àsorọ òun náà tún lọ ilé rẹ́díò wọ́n lè ní baba baba aládùn èèmà ẹ baba oníbútẹ́ èèmà ẹ bàbá oní àkùkọ àkùkọ abàmì gbogbo wọn kún rí atẹ́gùn tílẹ̀ bá ti ń ṣú báyìí lẹ́yìn yorùbá wọ́n ti gborí atẹ́gùn owó ń bẹ lọ́wọ́ wọn burúkú àwọn náà tún lọ́ọ́ polówó lé rẹ́díò ìwọ náà wà ń tajà dípò kò tètè gbá lé rẹ́díò lọ èsì pa ń polówó fún lé rẹ́díò ẹjọ ẹ bá ń polówó ọjà o ẹbí àwọn ẹ bá ń polówó ọjà torí gbogbo àwọn babaláwo náà wá dọ̀ yín o ẹ wọ́n wá lọ wá lọ máa sọ ògùn pé awọ́rò apèrò ẹgbọ́n kan bẹ̀ òun ò ṣe dá tiẹ̀ náà atẹ́gùn kẹ́ máa wá ká ẹ̀ríkẹ́lẹ́ rẹ́díò gan àwọn náà ń da lásà wọ́n ní tọ́ bá wá polówó ọjà lọ́dọ̀ àwọn ìpolówó ọjà lọ́dọ̀ àwọn sànjà wòlé lọ ọkọjá àsokọ ọkọjá àsorọ ọkọjá wọrò la ilaha illallah ilé rẹ́díò ti ó ti ta wọn yọ wọn ò bá téèkì wọn so ó túmọ̀ sí pé àwọn ti gbọ́n ti pẹ́ ẹni tí sì ń nọ́dọ̀ olóògùn ni ọ̀gbọ́n báyìí oògùn rọ oògùn òfò oògùn àdánù babaláwo gan lọ lé rẹ́díò bàṣíkè nọ́mbà ọ̀tàn àbí ọ̀tàn wọ́n ní ọjọ́ ọ̀tà ilé rẹ́díò àwọn làbúmọ̀ òwò so torí ẹ̀ torí di eléyìí báyìí yorùbá àfi ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ká gba islam lódodo tó máa sọ pé yorùbá yẹn ni pé mùsùlùmí yàtọ̀ sáwọn káfìrí káfìrí ń tẹ tẹ́lẹ̀ náà tó ṣe ọkọjá gbogbo lẹkùn tá à ń sọ torí pé wọ́n ní tí lábá dání mọ́lẹ̀ kéékèèké agbórí ẹni táwọn nù so àmọ́ wọ́n ní ìsìn mùsùlùmí ló ń pera rẹ̀ àwọn kankan ti dàpọ̀ mọ́sẹ̀ rẹ̀ tó ti sọ di káfíìn àfi kọ́ wọ́n náà láti bọ̀ wọn ẹnìkan wá ní asọ̀rọ̀ kò ń ti já asokọ́ kò ń ti mú kó àrímọ́lẹ̀ àwọn ti wúlẹ̀ àwọn ti mú gbogbo ẹ̀ làwọn ti bàjẹ́ alhamdulilayi ṣùgbọ́n kan wá sẹ́kù àgbémi ó lóun ti gbé àdómi láyé bóòlù owó sì wá sí wọ́n lọ ṣe scan nínú rẹ ni yes wọ́n lọ ṣe scan nínú rẹ tí wọ́n bá rí i pé bó ti ṣe wà nù ó ṣe yọ èsì pé ẹran ti lọ́mọ ẹran ti lọ́mọ náà ti da ẹran ara rẹ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọkàn di méjì ọkàn gidi àtọkàn àdó <laughs> bọ́bá ṣe sọ́júrì kí wọ́n yọ ọ́ pọ̀ gbádùn kò túba torí tí máa ń bẹ lára rẹ tó bá bá bẹ̀ kú òní sórí rẹ o ẹ̀hìn torí pé anabi ọ̀sọ̀lá àṣìlọ ń sọ fún sàbí bẹ́ẹ̀ òun ti ẹ̀ fi sápá ni anabi ni tí máa ń bẹ lára rẹ tó bá fi ṣe bẹ́ẹ̀ kú má aflahta abadan òní sórí rẹ láéláé bẹ̀bú wàhálà wa kúrú torí àwọn gbọ́dọ̀ lọ ṣe sọ́júrì fún yékéyé tí ó bá nà wọ́n lanú rẹ wọ́n sọ̀rọ̀ ayọ̀ àdórí bùn wọ́n yọ kú wọ́n túbọ̀ ránú rẹ padà ọmọ àṣẹ àṣẹ fúru wà títí tó fi kú kọlọ̀ ń forí jàn tẹ́lẹ̀ ìjẹ́bù sí jẹ́mìnà tó ń torí ẹ̀ wọ́n á sọ pé ẹ wọ́tá wà kálítù ọba olúwa dúró irọ́ lásán sí irọ́ lásán torí ẹ̀ láti kékeré lèmi ti máa ń wo àwọn yorùbá yẹn tó bá wọ táìsì tó bá wọ táìsì tó bá wo bí ìsàlẹ̀ níbi ẹ̀bá bí tá máa tá wọn tí mọ́tò fi máa lọ ẹ̀rí kò lùtù kan níbi ìsàlẹ̀ stẹ́rìn ah, kí lè léyìí. sàṣà ni mọ́tò ti mọ ọ̀rọ̀ tí kolu kò lójú wa ah, níbo lẹ ti wá rí kò lójú ṣé ní onídé so eléyìí túmọ̀ sí pé gbọ́lọ̀gbọ́ ni ọ bọ́lọ̀ dúró níta ọba dúró nù ìdí nu tẹ́ ti rí mi tí wọ́n sáré àsákù nítorí pé olórí ibu rẹ ti mà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tó ní sóògùn burúkú tó ṣe wípé tí tiẹ̀ di pé nǹkan kan bá ṣẹlẹ̀ ẹ́ wọ́n ti pè Eh, egbe yóò gbé òní yóò gbé òní tó gbé òní kó omi tó tó tó gbé kínní kan ìfẹ́ àfẹ́wò tó yẹ kó mọ́tò ọkọ̀ lọ sọrí mọ́ kí ni wọ́n sọrí mọ́ kúta òun ti bá rò ń bò mí àfa egbe náà bá gbé lọ́ba digi inú ẹlẹ́gùn sọ síbẹ̀ ni bí ẹranko tí ọ̀dà ibi tó kú sí ni adúpẹ́ fọlọ́ torí de eléyìí bá ń bọ̀ wá nígbàgbọ́ wá wà. ìrìjẹ́ pé ibòmí ilé gan apẹ̀rin wọn so mókè lẹ́gbẹ́ tó bá tètè kọjọ́ lè jábọ̀ tó wọn so ìgbálẹ̀ mókè ibòmí yẹn rí pọ́ mọ́ ni ibòmí gan ó lè jẹ́ kó dó gan ni wọ́n so mókè kékin ni gbogbo àwọn yìí náà ni ibòmí gbá ibòmí da dà bàbá sì tún wí tán ah, gbogbo ti káfìrí ti torí délé ká kéè sára o táwọn àkálí tùmọ̀ bóluwa dúró kìí sọ̀rọ̀ ẹnu lásán ó gbọ́dọ̀ wà nínú ṣẹṣẹ ẹnì tó máa sọ wípé kán tilẹ̀kùn gbogbo ẹnì ò ní jáde àfi ara o wọ́n máa chẹ́kì ara rẹ̀ tí wọ́n bá gbógun bẹ̀ yọ gba ẹ̀bùn débi tí Yorùbá àbáwúsá gbogbo wọn náà ló lóògùn wọn ò yàtọ̀ torí gbàmí so gbogbo oògùn òfo ẹ̀rí táwọn náà tá ń dè márùn tá ń dè mápá so akramakumullah gbogbo eléyìí náà ní sin ìgbà gbọ́dọ̀ fẹ́ gbìyànjú wọ́n yẹn tilẹ̀kùn ìpàdé àwọn lèmáàmù wọn ṣe lèmáàmù tó bá gbà kán kán chẹ́kì àrò wọn kán chájẹ tí wọ́n bá bá òtún ọ̀bá gbóògùn kan yọ gbẹ̀bùn wọn ni ah rárá bẹ́ẹ̀ ká bá dọ̀wọ́ lè gbiná àṣẹ àmọ́ pé táwọn wí <laughs> subhanallah ṣé àwọn lèmọ́mù mùsùlùmí wà nù àbá babaláwo ẹ láwa ní sí ní ń kàkì torí ẹ gbogbo eléyìí òfin hàn wá pé àfi ká bọ́lọ̀ wọn bá dúró lódodo ẹnìkan ẹni ó dá táwọn náà bá tẹ̀ wá kàlẹ̀ lódodo yìí tá a pa gbogbo oògùn tí lóòótọ́ tá a bọ́ lọ́wọ́ rẹ̀ sáà kú ẹ̀sẹ̀ kú sóògùn níjẹ ẹsẹ̀ mi tẹ́lẹ̀ náà sóògùn òfò níjẹ ẹsẹ̀ mi tẹ́lẹ̀ náà sọ́mọ̀ pé dọ́tọ́ bá kó kú tóògùn tóògùn dì ní. togotogo òfò tó ń kan ló kó ń di ọwọ́ àǹdí rẹ tó fi kúnjọ ó ń di òní lè ta mọ̀lẹ́kà kú láyà sọ́wọ́n pé tóńdè tóńdè tó ṣe pé kó lè máa tà náà lọ tà tó ń pòsè tó jẹ́ kó pòsè wálé ni àbẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ ni so bẹ́ẹ̀ náà níjọ́ tó bá kù kan ò sí torí àwọn sọ pé kópa babaláwo pé ẹni tí ò ní fa ó nì kò lè gbà á lẹ́nu ikú kò ń sọ bí ẹni tí ò lé gbòógì ó ní gbogbo ẹ̀ kò lè gbà á lẹ̀ sọ́gbà bàbá ńlá ti ẹni yọ agbóhùn lẹ̀ irọ́ lásán tó eléyìí túmọ̀ sọ wọ́n pa àfa àbí ẹni tí ò ní tẹ̀sùbà tẹ̀sùbà arọ́ dáńbẹ̀ dáńbẹ̀ pé wọ́n máa fa tẹ̀sùbà arọ́ ó kú tú ẹ pẹ̀lú tẹ̀sùbà arọ́ lọ́wọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́jà rẹ̀. torí ẹ̀ka bọ́lọ̀ wọn bá dúró nípa kí wọ́n á ní wọ́n pè ní bí wọn bá dúró ànábì sàpèjúwe rẹ̀ fún wa oníṣòwò àgbà bọ́lọ̀ bá dúró nípa apákó ti ṣe ẹ̀ka bá dúró ọ̀bá rọ̀ wá lọ́rọ̀ gẹ́gẹ́ bí ti ṣe máa rọ̀ ẹ̀yẹ lọ́rọ̀ bó lẹ́yẹ ti ṣe bọ́lọ̀ bá dúró tọ́lọ̀ fi rọ̀ ní máa jáde nílé lẹ́ni tó ti yó kẹ́rì bí bọ́lọ̀ ń dúró àpèjúwe rẹ̀ lànà bìsí fún wa mi ẹni tí ó bọ́lọ̀ wọn bá dúró yóò ṣe ń tọ́ yẹ ẹ tètè máa jáde lọ síbi iṣẹ́ ẹni tó kó kalẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ pé tọ́lọ́ba kọ pátá náà láàtà bẹ́ẹ̀ ni àmọ́ máa lọ sí ṣọ́ọ̀bù láago mẹ́wàá láago mọ́kànlá láago méjìlá kọ́ wa sọ pé tọ́lọ́ba kọ pẹ́ẹ́tà lẹ́ẹ̀ta anábìínà ọlọ́run bá fi àlùbáríkà sínú àtètè jí àlùmọ́ọ̀nù ìbá tètè dìtẹ̀ tètè kọjú mẹsẹ yín ọlọmọ ń fa àlùbáríkà sí ẹlẹ́kejì ntọ́ yẹ kẹ́ ẹ sí ẹ sí ẹ ń tajà ni ẹ wá ṣọ́ọ̀pù síbi tọ́ da ẹ pàtẹ yín ẹ má kó pamọ́ ẹ jókòó ti gbá yín ẹ má kpọ́lọ́ ẹ má bẹ́lọ́ bẹ́ẹ̀ kọ́ bá wà rajà ẹ má lẹ́jú koko ẹ má sì mú kùmà lọ́wọ́ nídìí pẹ́ ń tasọ so ẹfọ yàyà pàdé wọn pẹ̀lú ògbó ọlọ́run ẹ̀ta tí ọlọ́run bó fún yín tì í náà so ẹsìn má jẹ ọjọ́ pé ẹ bá dé ṣọ́ọ̀pù láago méje àwọ̀ ẹ tún ti padà wálé láago kan kí ló dé ah, ó ti tó bá mi kò tó bá wọ̀ àtàdìrọ̀lẹ́ pàtó bá dìrọ̀lẹ́ ẹ máa bọ̀ wálé so básìkò sọ láti kọ̀ọ̀kan bá tó ẹ lọ́mọ sí náà bí èèyàn bá ṣe báwọn ètò bọ́ọ̀lù wọn bá dúró nínú bí bọ́ọ̀lù wọn bá dúró fẹ́ni tí bí bá ń pa òun náà ní kó owó oúnjẹ jẹ o kìí ṣe pọ́ sọ pé mo bọ́ọ̀lù wọn bá dúró ebi ò lè pa mí ebi ọ̀pọ̀ ọkú nítorí pé o ṣe ńtọ́ yẹ kó o ṣe ńtọ́ yẹ kó o ṣe ní kó owó oúnjẹ jẹ kó wa bọ́ọ̀lù wọn dúró torí pé a jẹun òpé ká yó bọ́ọ̀lù wọn bá bá fẹ́ yó ni lèèyàn á yó bákan náà nínú bí bọ́ọ̀lù wọn bá dúró fẹ́ni tí ò gbádùn òun náà ní kó lóògùn kó o lo oògùn sí ti ń ṣe ni ìkòkòrò ní ru ní sọ pé mi ní lóògùn ọ̀wá diwọ́ mẹkẹ ọ̀wá ní táwọn kálítù táwọn kálítù táwọn kálítù ọ̀hún sì ranjú àwọn sí táwọn kálítù ń bẹ lóògùn lóògùn ní torí kò sẹ́ni tó wàá pè ọnu yàrá rẹ tí wọ́n sọ pé wàá ṣiṣẹ́ wọ́n gẹ́gẹ́ bíi ta ni so wọ́n jáde ó sì ní sánpá lọ́bẹ̀ wọ́n á láwọn òwe ẹ̀rí rẹ ńkọ́ ó ní mo fi lé ọ̀ tàwákàlà tọba tàwákàlà ó kó òwe ẹ̀rí rẹ lọ́wọ́ kódà kó ṣe pé páàsì lásán lọ gbà jáde kò lọ́wọ́ torí wọ́n lè ní ìdírù rẹ náà wọ́n jẹ́ stọ́kìpà ọmọ bá wọn sọ ẹrù ìwé lọ́ọ̀mà onílàákàyè tó fi lè sọ ẹrù wọn ò ní jí mọ́ ọ lọ́ọ́ so ó kówó ẹ̀rí rẹ lọ nígbà tó bá kówó ẹ̀rí débẹ̀ àwọn náà sì skírínì rẹ ọlọ́ni ni wọ́n gbọ́ ọlọ́ni ni wọ́n má gbọ́ so gbogbo eléyìí tí èèyàn bá ti ṣe ń tọ́ yẹ kí èèyàn ṣe èèyàn wà má fẹ́ lọ èèyàn mọ̀ á fẹ́ lọ ẹni tí yọ fẹ́ bímọ yọ fẹ́ tó pé ọmọ sun yàrá bẹ́ẹ̀ mi ọmọ sun tìbí wọn wá yọmí lẹ́nu ilẹ̀ bá sọ bá ti ọkàn àbùkù ọ̀dájú ah, pé ò tí ì ṣètò tó fẹ́ bímọ so torí pé nínú kọ́ bọ́lọ̀ wọn bá dúró òun náà ní kò ṣe ń tọ́ yẹ kọ́ ọmọ àpọ̀lọ̀ kọ́ ọmọ bá ti ṣe bẹ́ẹ̀ aláàmú lọ́lọ́ aláàmú lọ́lọ́ so ìdí nu dábìrì pé ọ dáa fún lágbájá ju lágbájá lọ lágbájá rọwọ́ mú tàmẹ̀dù ọ̀rọ̀wọ́ mú gbogbo ẹ máa ń bá gbígbẹ́kẹ̀lé ta ní sọ́lọ̀ wọn lọ bẹ́ẹ̀ sì máa túmọ̀ rẹ̀ sí torí ẹlòmíì máa síbi tí ni kò ní ṣe yẹ yóò sì fẹ́ kọ́ lọ́wọ́ kó ṣe fún gbìyànjú láti yẹ gbogbo àwọn tẹ́lẹ̀ tọ́ga tọ́ga tọ́ga wọn tí wọ́n bá sí fáìlì ìgbésí ayé wọn fún yẹn rí pé ṣe tó ṣùgbọ́n aláàánú lọ́lọ́ ẹ̀yin ẹsẹ̀ ń tọ́ yẹ kẹ́ ẹ máa wá pè kẹ́ ẹ sì bọ́ lọ́wọ́ bá dúró ẹ sì gbọ́dọ̀ mú orogún pẹ̀lú ẹ̀ nítorí pé ẹlòmíín náà sọ pé òun pọ́lọ́ ní sì tún pe nǹkan mí pẹ̀lú ọlọ́run sẹ́wọ̀n pé nǹkan mí ní pè kọ́ pọ́lọ́ tó téèyàn bá ti ṣe báwọn àbí èèyàn máa gbà kọ́lọ́wọ́n bá kọ́ gbàdúrà gbogbo wa. tọ́ وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا àwọn kèfèrí wa dá àwọn ànábì wọn lóhùn sẹ́mi pé tí ẹ bá jọ ń sọ̀rọ̀ pẹ̀lú èyí tó sì jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ǹjọ́ ń sọ ọgbà làákà ẹ̀ ọgbọ̀gbọ́n tẹ́ni tẹ́ǹjọ́ ń sọ̀rọ̀ tẹ́ǹjọ́ ń fa ọ̀rọ̀ tí ò bá gbọ́n tí ò sì ní làákà tí ò ní mà ọ̀rọ̀ yẹn ẹ̀mí rẹ̀ nígùn kò sì ní sòsòrè títí tí ó fi dìjà so principle tẹ́ fi mọ̀ pé ní tẹ̀njọ́ sọ̀rọ̀ orí rẹ̀ pé ọgbọ́n onímọ̀ òun náà ní kí sùúrù ọwà pẹ̀lú ẹ̀ nítorí pé tí ẹ bá ní sùúrù pẹ̀lú mọ̀ tẹ́ bá ní sùúrù pẹ̀lú ọgbọ́n tẹ́ bá ní sùúrù pẹ̀lú òye ẹ rí i pé gbogbo ẹni tẹ̀njọ́ sọ̀rọ̀ tí ń tìtorí rẹ̀ làágùn tẹ́ bá fi sùúrù bá já yọ padà sọ̀rẹ́ndà fún yín náà torí kẹ́yìn ó ti mọ kí ni nǹkan ti ń fa ìṣújú fún kí ni ti ń jọ sọ rọ́bìṣì ti ń sọ tó bá fi lè ṣe sùúrù fún yín tẹ́ bá fi lè rí àlàyé ṣe jálẹ̀ kò sí tàbí ṣùgbọ́n òun náà padà gbaru tẹ gbà náà torí kó dodo wọn ní kò pé méjì àmọ́ tẹ́yìn bá nímọ̀ tẹ́ bá lóye tẹ́ sì nílàákàyè tí sùúrù tún kọ́rọ̀ yìí tó bá lọ jẹ́ pé aláàbọ̀ ọ̀mọ̀lẹ́ bá jọ ń fa ọ̀rọ̀ aláìlóye aláìnílàákà ìní ó dájú pé ọ̀rọ̀ yẹn kò ní í sèso tí èdè wàhálà kò ní í sèso tí èdè wàhálà torí pé wọ́n dàrú pébi tí ọkùnrin yìí ń bọ̀rọ̀ lọ yọ padà wọ́mi ńlẹ̀ àwọn i am defeated àbí òye so ó tó di pé lẹ́bù yẹn ọ̀sẹ̀lẹ̀ jẹ́ ń tètè ṣé n tètè sọ di pé à ṣé tó bá jẹ́ pé ká lura sọ̀rọ̀ kó lè lù mí ni. òkè <laughs> kìí sí kọ̀rọ̀ pa abẹ́ jà là ń sọ àjọ ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ni afẹ́ mọ̀ gbọ́dọ̀ mi lòdodo wà gbọ́dọ̀ tiẹ̀ ni kìí ṣe gbogbo èèyàn ló lè bá dé parí ìyẹn ni kíntẹ̀ máa ń debate kìí ṣe gbogbo èèyàn ló lè ṣe sùúrù dé parí nítorí pé ẹni tó lẹ nínú debate yẹn tí ò sì ní làákàyè tí ìmọ̀ rẹ̀ tí ò tó nǹkan yóò dá sí rọ́fùnà kò sí dìbẹ́tì tá a ṣe láyé yìí bẹ́ẹ̀ tẹ́ni tẹ́njọ́ ń ṣe tí ò bá ti nímọ̀ tí ò ní làákàyè ẹ rí i pé parí rẹ̀ ńkọ́ yóò dàrú náà nítorí pé òun ò ní fẹ́ wá defeated irú rẹ̀ ló ṣẹlẹ̀ láàrin àwọn anábì ọlọ́run àtàwọn èèyàn tí wọ́n bá ń sọ̀rọ̀ táwọn anábì ọlọ́run náà títí ìgbà wo ni náà rí títí ìgbà táwọn anábì ó fi dá wọn lágara ni tí ó fi di pé ẹnu wọ torí pé kí ni wọ́n sọ wọ́n ní ẹ̀yin anábì tẹ̀ ń pera yín lánàbì èèyàn bíi tiwa ní kò sí nǹkan kankan sọ pé jù wá lọ ẹ kàn fẹ́ jìnnà sí ta rẹ ni àwọn sẹni tí pa ta bá bàbá wa lórí rẹ tì ẹ mú àwọn mọ̀jìzá tù wá tó lè mú amọ̀kọ́lọ̀ ńlọrọ̀ yín kìí ṣe pé tẹ bá mú mọ̀jìzá wá tún gbà yín gbọ́ o ẹ mú àwọn mọ̀jìzá tù wá tó jẹ́ àmà ìkọlọ̀ ńlọrọ̀ yín. àwọn anábì wọ́n sì sọ fún wọn pé lódodo èèyàn bíi tiyín làwa náà àwọn èsì màláìka tó ṣùgbọ́n lọ́wọ́n bá a máa ṣe àjùlọ rẹ̀ fẹ́ni tó bá wù nínú àwọn ẹrú ẹ̀ òun ló ṣe wá lánàbì òun ló ṣe wá ní ìrànṣẹ́ rẹ̀ nítẹ̀sí ń tọrọ pé ká mú wa kí àfi lè dá wa mọ̀ pé ànábì ni wa tó ti pé bàbá tún mú wa kò pé kẹ́ ẹ gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ kẹ́ ẹ sì gbàgbọ́ pé ìránṣẹ́ ọlọ́wọ́n bá ní wa kìí sàwọn aládàárí mú wa ọlọ́run ni ó pè kó ṣeéṣe tí ó fi ṣeéṣe ọlọ́run bá yìí lọ́yẹ kí gbogbo wa bá dúró tó bá yẹ kó a bá gbàgbọ́ òun lọ́yẹ ká bá dúró tó bá jẹ́ pé alágbẹ̀kẹ̀lé ni wa gbogbo eléyìí ti jọ ọpọlọ tí wọ́n lọ nítorí àwọn òpè gbogbo ọ̀rọ̀ tá a bá sọ kò sí èyí tá a sọ tí wọ́n gbà gbogbo ní wọ́n sì sọ tiwọn ń fìdí múlẹ̀ gbogbo làákà ìwà nù tí wọ́n sọ ẹ ǹjọ́ wà wà bẹ́ẹ̀ ní ìsìn ẹjọ́ yẹ yín o ẹjọ́ yẹ yín àwọn kẹfìrí wa sọ fáwọn ọ̀ránṣẹ́ tó lọ́ọ́ ránṣẹ́ wọn. lanukhrijannakum min ardina abúra má lèyìn kò lù wá ẹ̀yọ́ ntí má kànáà á lèyìn kò lù wá. ńgbà tẹ́ ǹjọ́ ń dìbẹ́tì tẹ́ni tẹ́njọ́ ń dìbè títí sì ń bọ́ àgbo tí ń bọ́ fìlà tí ń yọ awò lójú sọ̀rọ̀ kékeré ọ̀nà mẹ́ta fara torí pé ibi tí tí ń bọ́ àgbo tí ń bọ́ fìlà yẹn yọ ọmọ ó lè dìde lójijì kó wá rọ ní ẹ̀sẹ̀ ní ọ̀rùn torí pé tí wò pé gbogbo tó mú wa o aa ó ti ga ju ọpọlọ tó lọ ó ti dìfìtì òun òun ó sì dìfìtì rẹ̀ ń bi lulu torí ẹ̀ náà ti ń sọ fáwọn anábì wọn pé abúra pé a lè yín kó ń lù wá ok bó ló ṣe jẹ́ ìlú tiyín tí ọ̀jẹ̀ tiwọn ẹ rí i pé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n á sí lọ́nà òdodo ìtọ́jọ jẹ́ ti gbogbo yín àwọn ò tún fẹ́ máa dàpè mọ́ra wọn gbàtà ti rí pé tí wọ́n ń sọ ọ̀bá wọn la mu ntọ́ ń sọ ọ̀bá wọn lẹ́jẹ̀ mu wọ́n ní kó fìlú àwọn lẹ̀ fáwọn bóyá ló ṣe jẹ́ lù tìyín tí ọ̀jẹ̀ tiwa ẹ̀lẹ́ làwọn ànábì ọlọ́run kò ń lù ṣé kìí ṣe lu àwọn ànábì yẹn náà ẹbí lù tiwọn náà ní tẹ́ lè sọ ní pé mọ́tò wọn sọ̀rọ̀ tiẹ̀ fún wa mọ́ wọn sọ̀rọ̀ rẹ̀ fún wa tó rà ní gbọ́ ókè ẹ̀yin ẹ dára yín yà ẹ tí pé kí n torí pé nítorí bá wù kálukú ló lè fẹnu rẹ̀ sọ wọn lá lè yín kó ń lu wa o tẹ́ ẹ bá sì fẹ́ ká lè yín kúrò ń lu wa. àwòlẹ́ ta'udunna fi millatina àbí kẹ́ ẹ padà sí díẹ̀ sùn wa ṣẹbẹ́ ẹ̀sùn kan náà làtọ̀ ń ṣe tẹ́lẹ̀. tó sẹ́ mọ̀ pé gbogbo nǹkan méjèèjì kò sí ètí ó ṣe sí ẹ lè lé wa kó ń lu sì lè dá wa padà sí kèfèrí. bẹ́ẹ̀ náà ni àwọn kèfèrí sọ̀rọ̀ rẹ̀ gan-an fáwọn anabi lọ́tọ̀ọ̀tọ̀ ẹ gbọ́n tó ń sọ fún anabi ṣùáìbù ni wọ́n ní lanukhrijannaka ya ṣùáìbù walladhina amanu ma'aka min qaryatina aw lata'udunna fi millatina abúrakpá lè wọ ṣùáìbù àtàwọn tó gbọ́ gbọ́ kó ń lù wá àbí kò padà sí díẹ̀ sí wa wọ́n sọ fún anabi ọlọ́run báyìí abúra èso ọlọ́run fi búra ọ̀sán kó àwọn kúkú lè ọkó lù wá àbí kò padà sí díẹ̀ sí wa tọ́ àwọn èèyàn lò àwọn ọ̀daràn tẹ́nìkan ọ̀dàrú ọ̀ràn tí wọ́n rí ẹ̀gbọ́n tó sọ fún anabi lóòtọ́ ni wọ́n ní akhrijū āla Lūṭin min qaryatikum ẹ lé àwọn lùtù àtàwọn èèyàn rẹ̀ kó ń lu yín innahum unāsun yataṭahharūn torí pé àwọn ẹni tó mọ́ làwọn wọn ò sọ̀gùn bíi tiwa subhanallah ẹ̀ tó ń bá wọn wí lórí káwọn náà yọ̀bù sẹ́wọ̀n kọ́bùn tiwọn ni kọ́kùnrin ń bọ́kùnrin ṣe wọn á ní lútù kọ́ yọ̀gùn bíi tàwọn ẹni tí ọba ti yọ̀gùn ò lè bá wa gbélé yìí ẹ lé lútù tọ́ àwọn Quraysh àwọn náà gbẹ̀yìn ẹ̀gbọ́n tó ń sọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fún anabi ní ronú wọn wa in kadu la yastafizzunaka min al-ard li yukhrijuka minha ọlọ́run ni wọ́n ṣe bí káwọn ó rí ọ lé kúrò káwọn rí ọ lé kúrò ní maka gbogbo ìyànjú yẹn làwọn Quraysh gbà. وإذا لا يلبثون خلافك إلا قليلا wọ́n ṣe bí káwọn olè ọkúrò lókè pẹ̀ kí wọ́n pọ̀ kọ́ ọ má sì má ọlọ́njọba ṣe bẹ́ẹ̀ àwọn náà ní pẹ́ lẹ́yìn rẹ̀ tá pa gbogbo wọn rọ̀ tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi lè pa ìwà nàbì sallallahu alaihi wasallam tó ti kó wọn lè rí pa ọlọ́run ni ó fún wọn pa ọlọ́run ni gbogbo wọn lápá lẹ́yìn ọlọ́run tún sọ wípé wa idh yamkuru bika alladhina kafaru ọ̀ọ́mà ni nígbà táwọn kèfèrí ń tètè sí ọ lè yóò fi bẹ́ẹ̀ tó kà pé káwọn ó tì ọ́ mọ́lé wọ́n ń tètè sí pé káwọn ó tì mọ́lé kó kú bẹ́ẹ̀ nítorí tí irú eléyìí bá jáde Mákà yìí bá lọ lómi wọn tún gbàgbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ti dùn jù tí wọ́n bá sì gbàgbọ́ at the end of the day wọ́n tún padà fà bọ̀ sí maka yìí náà àwa sì ń fẹ́ maka kọjá ìlú ẹ̀bọ ní títí láéláé tó muhammadu tí wọ́n wá dàrú eléyìí wọ ẹja àti malẹ kó kú bẹ́ẹ̀ aw yukhrijuka aw yaqtuluka wọ́n tún rò bí káwọn pa ọ́ tá a bá pa á sí ni aw yukhrijuka wọ́n ti ronú bí káwọn lé ọkọ̀ nù wayamkuruna wayamkurullah àwọn ń dètè ọlọ́run ọba náà ń dètè wallahu khayrul makirin ọlọ́run ló dáa jù nínú àwọn adètè ètè tọ́lọ́ náà ní pé ó fìlú lẹ̀ fún ọ wá ṣe hijira lọ sí Medina ní Medina ń bẹ àwọn alárànṣe àwọn alátìlẹyìn àwọn ọmọ ogun bẹ́ẹ̀nbẹ́ tá a ti pèsè lẹ̀ fún wọn jà fẹ́sìn Islam nítorí tọ́lọ̀ ó sì ní yé rí àgbéga ní Madina fi padà wá gba mọ́kàtà ọdún mélòó la Ànábì ṣe ní Madina tó fi di pé agbára wá gba mọ́kà ọdún mẹ́jọ péré ọdún tó tún fi di pé agbára rẹ̀ ká kọ́ wa gba mọ́kà padà tọ́lọ́wọ́n bá fi mú gbogbo kèfèrí tó fi gbolẹ̀ tí gbogbo èèyàn sì wọnú ẹ̀sìn Islam afuwaja ni afuwaja tọrọ Ọlọ́run bá fi lékè tẹ̀sìn Ọlọ́run bá fi borí tó borí gbogbo ẹ̀sìn yòókù tó fi di pé ní gbogbo òbúlá òrùn ní gbogbo òbúwọ́ rẹ̀ gbogbo ọbẹ̀ ní Islam dé lónìí o náà lọ́lọ́run bá ti sọ pé. fa awha ilayhim rabbuhum ọlọ́run ránṣẹ́ sáwọn ànábì ọlọ́run wípé àwọn èèyàn ti ń sọ pé àwọn ò lè yín kúrò nínú ìlú àbí àwọn ò tiẹ̀ pa yín ọlọ́run ọba ni pa àwọn ọ̀daràn àwọn alábòsí màá sùgbọ́n náà rí bọ́lá ti pa àwọn ọ̀tá àtànábì sallallahu alaihi wasallam náà gbogbo àwọn abẹnugan àwọn tó sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbòlù àwọn tó sọ̀rọ̀ àwọn di pàǹtí tí ò jẹ́ kí omi ẹ̀sìn Islam kó sàn dáadáa ẹ̀rí bọ́lá ti ká wọn kó ńlẹ̀ gbogbo wọn dìtà walanuskinnannakumul arda min ba'dihim ọlọ́ọ̀ni mo tún búra o lẹ́yìn ìgbà tá a bá pa àwọn ọ̀run tán á mẹ́yìn máa gbé ilẹ̀ lẹ́yìn wọn wọn ní kò ní sojú àwọn ni yọ́ sẹ́yìn wọn wọn ní kò ní sojú àwọn yọ sẹ́yìn tọ gẹ́gẹ́ bọlọ tó ṣe sọ yìí pé walaqad sabaqat kalimatuna li'ibadina al-mursalin àdéhùn àwọn Ọlọ́run bá ti síwájú eléyìí tá a sì fáwọn ìránṣẹ́ wa innahum lahumul mansurun dájúdájú Ọlọ́run ni mo búra àwọn ẹrú mi tí wọ́n jẹ́ ìránṣẹ́ mi àwọn náà láàrán lórí ọ̀tá wọn wa inna jundana lahumul ghalibun àti pé dájúdájú àwọn ọmọ ogun àwọn ọlọ́run mo búra páwọn ní òbórí ọlọ́run ọba tó sọ níbòmí ó ní walaqad katabna fi zabur walaqad katabna fi zabur min ba'di dhikr anna al-arda yarithuha ibadiya as-salihun ọlọ́run ní lẹ́yìn ìrántí tá a ṣe sínú azabura àtúntì kọ́ sínú rẹ̀ pé dájúdájú àwọn ẹrú mi tí wọ́n jẹ́ olùṣe dáadáa àwọn alájogún lẹ̀ fún àwọn ẹrú ọlọ́run tí wọ́n jọ lù sí dáadáa alájogún lẹ̀ fún ọlọ́run ọba tó sọ pé wa qala Musa li qawmihi anabi Musa alayhi salam ó sọ fáwọn èèyàn rẹ̀ pé ista'inu billahi wasbiru ẹ wá àtìlẹ́yìn ọlọ́run ẹ sì ṣe sùúrù o innal arda lillah dáadájú ọlọ́run ọba ló nílẹ̀ yurithuha man yasha'u min ibadihi ẹni tó bá wù nínú àwọn ẹrú rẹ̀ ní ó jogún rẹ̀ fún ọ wal aqibatu lil muttaqin àtúbọ̀tán rere yóò jẹ́ ti àwọn olùpáyọ̀ lọ. akramakumullah tẹ́lẹ̀ ìbáyé wa àdéhùn ọlọ́run ọba nìyẹn o wípé gbogbo ẹni tí ọba ṣètò ọlọ́run ọlọ́run ọba ọ̀ràn wọn ṣe lórí àwọn ọ̀tá wọn àwọn náà ni wọ́n padà lékè ọ̀tá ọlọ́run ni á pa àwọn ọ̀tá yín á sì fún yín ní orí ilẹ̀ gbé lẹ́yìn tiwọn dhalika liman khafa maqami àdéhùn yìí jẹ́ táwọn ẹni tí wọ́n ń páyà àti dúró níwájú mi jọ gbé dàgbéyà irú wọn ni ó borí ọ̀tá wọn wa khafa wa'id tí wọ́n sì ń bẹ̀rù lérí ìyà eléyìí tí mo ṣe fáwọn ọ̀tá mi ó mú wọn mọ́ hùwà rẹ̀ àwọn eléyìí á ràn wọn sí lórí ọ̀tá wọn tá a lẹni tí ó rí àrùn sí lórí ọ̀tá ẹni tí ń tẹ̀lé tọ́lọ̀ tó sì ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n ọba kò sọ wá nínú wọn ọlọ́wọ́n ọba kótóbọ̀ sí wa láǹfààní pẹ̀lú mànà àti mọ́lẹ̀ alukur'an subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.